السلام عليكم ورحمة الله وبركاته fún ọlọ́run ọba oore gbogbo ìgbà ohun tí ọ̀rọ̀ wa máa dálé ní àárọ̀ yìí náà ni àkídà ọ̀rọ̀ nípa sọ́kàn tí a ń kà látinú tíra ṣẹ́fùlà àkídà ti àtọ̀háwìyà abala tí a fẹ́ yẹ̀wò láàárọ̀ yìí òun ni ibi tí wọ́n ti ń ròyìn ọlọ́run ọba báyìí wípé lẹ́yìn tí a ti fi jíjẹ́ rọ́pù fẹ́dà jíjẹ́ olúwa fẹ́dà ta ti ti ròyìn ẹ̀ ta sì ṣe àlàyé níjọ́ sí wípé ó ti ń jẹ́ olúwa fún gbogbo ohun tó dá síwájú kó tiẹ̀ tó dá wọn ta wá tún wípé tẹ́lẹ̀ ìtumọ̀ sí ni pé ọlọ́run ò ṣàìmọ gbogbo nǹkan tí a ní ta bùkátà sí kò dẹ̀ ṣàìníkápá láti pèsè gbogbo ohun tí a bùkátà sí yìí tó bá wá dàbí pé ó lọ́ wa lára tó tó fi àwọn nǹkan kan lé wa lọ́wọ́ yóò ní bó ṣe jẹ́ àlàyé tá a fẹ́ fi kún láàárọ̀ yìí òun náà ni pé wọ́n ròyìn ọlọ́run ọba bákan náà wọ́n ní ìnáwó alákùlẹ̀ṣẹ́ ìpàdír well àwọn tí à ń wò láàárọ̀ yìí kìí ṣe péèjì kan ṣoṣo ni àti fẹ́ yẹ̀wò ṣùgbọ́n ó bẹ̀rẹ̀ láti page seventy one pẹ̀lú tó bá ní tíra yìí lọ́wọ́ page seventy one àfáà ń sọ ń bẹ̀ wípé nínú ìgbàgbọ́ àwọn ẹni ìṣáájú òun ni wípé zálíkà bí annahu alákùnlé ṣe ìhìn ọ̀dìr wípé ọlọ́run ọba ó jẹ́ ọba tó kápá láti ṣe ohun gbogbo láti ṣe gbogbo nǹkan ọkùnlé ṣe ìhìn ilé ó sì jẹ́ ọba tí gbogbo nǹkan bùkátà sí òun ò ní bùkátà lọ́sọ́dọ̀ ẹnikẹ́ni kò sí nǹkan kan tọ́lọ́run ọba dá tó lè ṣe ọlọ́run láǹfààní kan bó ṣe lè ká àǹfààní ọ̀hún ó kéré mọ́ ìjọsìn tó ní ká jọ́sìn kì í ṣe páǹfààní kan lọ́lọ́run ọba fẹ́ rí ń bẹ̀ ó dá dúró pátápátá tó fi jẹ́ pé tó bá tiẹ̀ pa wá láṣẹ ṣe é kì í ṣe pé bóyá àìṣe wa ó lè fi nǹkan kan dùn ún bó ṣe jẹ́ pé tá a bá ṣe náà ṣíṣe wa kò fi àǹfààní kan fún un wọ́n ní wọ́kúlù amrin aléhìyẹsír ó sì jẹ́ ọba tó ṣe pé nǹkan kan ò ní lára láti ṣe àwa ni iṣẹ́ máa ń nira yàtọ̀ síra wọn lójú wa iṣẹ́ a sì máa rọrùn yàtọ̀ síra wọn lójú wa ká mú oúnjẹ sẹ́nu ó rọrùn nínú iṣẹ́ ju kí wọ́n ní ká wá kọ́ òkúta lọ kí wọ́n ní ká dùgbólẹ̀ ká sùn lórí bẹ́ẹ̀ ó rọrùn nínú iṣẹ́ ju kí wọ́n ní ká wá rìn láti irú bíi lọ sí ànà pájà lọ iṣẹ́ rọrùn jura wọn lọ lójú tiwa ó sì nira jura wọn lọ lójú tiwa ṣùgbọ́n lójú ọlọ́run ọba lọ́dọ̀ ọlọ́run kò sí péṣẹ́ kan le iṣẹ́ kan rọrùn kò sí kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọlọ́run bákan náà gbogbo ẹ̀ṣẹ̀ rọ lọ́rùn gbogbo nǹkan pátá so nígbà tó ń ṣàpèjúwe fún wa wípé kí ló ṣe àwọn kan tí wọ́n ń rò tóun ò ní jókòó dìde ṣé wọ́n gbàgbé wípé láti bí àìsí lòun ti ní kí wọ́n máa bẹ tóun bá wá pa wọ́n ní kódà tóun tọ́jú ẹ̀mí wọn síbì kan ṣé dídẹ́ ẹ̀mí ọ̀hún sínú ara ló fẹ́ ní òun lára ni àbí mímú wọn wá sínú bíbẹ nígbà tí wọn ò sí ó fi ṣe àpèjúwe gẹ́gẹ́ bí làákàyè ẹ̀dá bá a ṣe máa ń pè ìkan máa ń nira jù kan lọ ìyẹn lọ́dọ̀ ẹ̀dá ṣùgbọ́n lọ́dọ̀ ọba adẹ́dá gbogbo nǹkan ló rọ̀ lọ́rùn bákan náà ọlọ́run ò mọ̀ nira nínú kó fẹ́ ṣe nǹkan kan táwa bá wo machine tó complex tó jẹ́ pé àwọn parts tó wà nínú machine yìí wọ́pọ̀ bíi kọ̀ǹpútà àbí rédíò tí wọ́n bá ṣí spíkà ta ti ń sọ̀rọ̀ yìí a rí pé nǹkan tó wà nínú ẹ̀ ò nǹkan tí wọ́n bá bi wá léèrè pé èwo la rò kó nira láti ṣe jù a nírò lẹ́ẹ̀mejì tí gbogbo a fi máa dáhùn pé kọ̀ǹpútà wà more complex ó yẹ kí yẹn nira láti tò ju spíkà yìí lọ torí pé tó wà nínú ẹ̀ ṣùgbọ́n lọ́dọ̀ ẹ̀dá nìyẹn lọ́dọ̀ ọlọ́run ọba bí sánmọ̀ ṣe tó báwọn celestial bodies ìràwọ̀ òṣùpá oòrùn àti oríṣiríṣi nǹkan mi tó wà ń bẹ̀ bí wọ́n ṣe complex tó bó ṣe jẹ́ pé pap wọ́n fi ń yí kára wọn ó complex tó tó jẹ́ pé mathematics wọ́n máa fi ń wọ́ọ̀kì pap tẹ́nì kọ̀ọ̀kan ni wọ́n máa dé nígbà kọ̀ọ̀kan wàláhì gbogbo complexity yẹn lọ́dọ̀ ọlọ́run ọba jẹ́bẹ̀ kó máa jẹ́bẹ̀ ni so òun ò mọ ní rẹ̀ rárá yàtọ̀ káwọn nǹkan míì táwa rò kó rọrùn láti ṣe ẹni tí ń bá ń ronú kan ọlọ́run ọba báyìí nígbàkigbà tó bá ń tọrọ nǹkan àbí tó bá bá rẹ̀ nínú ìṣòro tó bá rántí pé wọ́n ní ọlọ́run ọba tóun ń pè ọba kan ni tí ò mọṣẹ́ kan níṣẹ́ tó nira yàtọ̀ fíṣẹ́ kan níṣẹ́ tó rọrùn a máa fi gbogbo ẹ̀ ní ẹ̀ fọkàn fẹ́ wípé ọba tó tó yọ ni nínú nǹkan tóun kó sí yìí ni torí ńgbà míì tí n téèyàn kú sí tó bá jì púpọ̀ ẹni tó ń ṣàdúrà gan a máa ṣe ṣàdúrà yẹn ò ní kọjá orí ahọ́n ẹ̀ a máa wò pé sọ́nà hmm, àbáyọ kan wà ní eléyìí bí wọ́n ní kárántí wípé ànábì musa aléhìsọ́látọ̀ sálàm nígbà táwọn ọbẹ̀ ní israel tí wọ́n kéèké ọlọ́run pé ìyà pọ̀jù pọ̀ jù ní ilẹ̀ egypt tọ́lọ́run ní kí musa ó ní ìṣó láti lọ gbà wọ́n lẹ̀ ẹni tó ń fìyà jẹ wọ́n àwọn tí máa ń ríran nínú àwọn ìdán ẹ̀ wọ́n ti ríran sí pé wọ́n ò bí musa òun sì wá pàṣẹ pé tò tó bá jẹ́ pé wọ́n ò bí musa àwọn ìdílé tí ó bí bí wọ́n bá ṣẹ́kù ni wọ́n rí bí òun ò ní jẹ́ kí ìdílé ọ̀hún ṣẹ́kù gbogbo ọmọ tí wọ́n bá ti ń bínú ọmọ bẹ̀ní israel wọ́n máa pa wọ́n téèyàn bá wá ronú pé wọ́n lọ́mọ kan ni ó wàá gbà wọ́n lẹ̀ ọba yìí ló sì ti pàṣẹ pé kí wọ́n máa pa gbogbo ọmọ yìí èyí ó fẹ́ béèrè pé báwo ló ṣe wá fẹ́ jẹ́ ọ̀nà wo lágbà bọ́nú ta kó sí yìí ṣùgbọ́n nípa pé ọlọ́run ọba ọba tíṣẹ́ rọ̀ lọ́rùn ni ní gbogbo ọgbà ní gbogbo ààyè ta ló lè rò ni tó ní kí wọ́n máa pa ọmọ náà ló ń bọ̀ wá rí èyí tó máa gbẹ̀mí ẹ̀ àti tó máa gbàjọba ẹ̀ ọlọ́run sì fi ìfẹ́ músá ó fi síyàwó fìràhánà lẹ́nu pé wọ́n rí ọmọ yìí lórí omi nínú apẹ̀rẹ̀ tí wọ́n gbé títẹ́ tómi ń gbé lọ òun ti wá rò pé kò tí ẹ̀ lè jọmọ tí wọ́n ní kó wá gbàjọba àwọn lélẹ́yìí ìfẹ́ ẹ̀ kó sí àwọn fìràhánà lọ́kàn fìràhánà náà sì ní ètò ẹ̀yàwó ẹ̀ ìyàwó ní jẹ́ ká tọ́ eléyìí nínú gbogbo àwọn ọmọ ká fà àwọn yòókù tá à ń pa sílẹ̀ ṣùgbọ́n eléyìí káyọ̀ ń bẹ̀ pé kóun ṣẹ̀ mí wọ́n gbé e láàfin wọ́n tọ́ bí wọ́n ṣe máa tọ́ ọlọ́run fi ń júwe fún wa ni pé kò sí nǹkan tó jẹ òun lára kúlù ṣẹ́yìn alẹ́ ìyẹ̀sí ó rọ̀ òun lọ́rùn púpọ̀ láti ṣe gbogbo ohun tóun bá fẹ́ ṣe bákan náà ìgbà tí Musa bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ tí Fìràáúnà ní àtòun àtàwọn ìjọ ẹ̀ òun á pa wọ́n run Musa rántí pé ọba tó rán òun kì í ṣọba tí dúró ti ẹ̀dá bẹ́ẹ̀dá ó tún máa páyà pé nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ sóhun ẹ̀mí Musa ò gbọ̀n àwọn àfáà ní kíkí tí Musa tó fi jáde kúrò nù Egypt pẹ̀lú àwọn ọgbà ní Israel kò dá lójú irú àrà tọ́lọ́run fẹ́ dá tí ó fi gbà wọn sílẹ̀ ó kàn mọ̀ pé ọlọ́run ní káwọn kúrò núùlú wọ́n sì ń kúrò núùlú ni ọ̀pá kan sì wà lọ́wọ́ musa tẹ bá rántí alekumusalaam nínú súrà kan nínú quran ọlọ́run lòun bí léèrè pé ya musa máa tí tẹ̀bí ẹ̀mí ni kí lọ̀pá tó wà lọ́wọ́ ẹ̀yìn ó lóun dáhùn yìí pé ó ní musa dáhùn pé ọ̀pá mi tí mò fi ń da àwọn ẹran jẹ ni musa fúnra ẹ̀ ò mọ̀ pé ọ̀pá yìí ọlọ́run ó fi àṣẹ kan sí i tí ó fi ṣe ju tóun fi ń ṣe lọ ọlọ́run dára ó ní kó sọ sílẹ̀ nígbà táwọn òpè náà da tí wọ́n pe dán ejò musa sọ fi ẹ̀ sílẹ̀ ó dejò tó ń gbé tí wọ́n mì tí wọ́n bá bi musa lérè yìí pé ṣọ́pẹ́ ẹ̀ lágbára àti ṣéńjọ́ náà lọ́hùn-ún ní tí ó dáhùn ni pé láà òun ò bẹ́ẹ̀ kò tiẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni ibi tọ́pa ètò wa ṣe iṣẹ́ ìyanu jù òun náà nígbà tí wọ́n lébẹ̀ ní israel kúrò nínú ìgboro tí wọ́n ń tọpa wọn lọ musa mọ̀kọ́lọ́ ọba ní káwọn máa gbàdì kan ṣùgbọ́n báwo lọ́lọ́run ṣe fẹ́ la ọ̀nà síbi òkun ó dàbí kí wọ́n máa léèyàn ń sìn alekimo sara mọ̀sọ̀lá tí wọ́n wá sọ fún yàn pé ṣáà mórílé bá beach kí n mórílé bá beach ṣé kí n bá dé bá beach ṣé kí inú kan wà bẹ́ẹ̀ ni àbọ́kọ̀ ojú omi kan wà tó ti bá síbẹ̀ tá a máa kó sínú òun náà mọ́ ọlọ́run sáà ní kóun nìṣó ó dẹ̀ nìṣó ìgbà tí wọ́n débi òkun tó bá jẹ́ ẹ̀dá tí ò ọlọ́run ọba nígbà lọ́run ṣe ròyìn ara ẹ̀ ni nígbà tí wọ́n kan omi wọ́n á láwọn túbá wọ́n fìrà wọn náà àwọn gbà ẹ́ ní tó pèrè forídìí àwọn ṣùgbọ́n ó dá musa lójú pé ọlọ́run ọba ò ní ní káwọn nìṣó kó má tẹ́lẹ̀ ibi táwọn lọ tòǹgbà tí wọ́n débi òkun kí ló ṣe ó ń retí àṣẹ ọlọ́run ọlọ́run wa ni kó fi ọ̀pá lu omi ọ̀nà fìlà fún tí wọ́n bá fi músá tó tó di pé fi ọ̀pọ̀ yẹn lu omi wípé ṣọ́pá yìí lè là ọ̀nà fún wọn a ní rárá ṣùgbọ́n ọba tí ọlọ́run ọba ní kó wá jíṣẹ́ fún fìràhùn ọba kan ni tó jẹ́ pé àti ká omi kúrò lórí ilẹ̀ kílẹ̀ ó gbẹ fúrúfúrú kò ní lára kò yàtọ̀ sí kéèyàn fẹ́ fi ọwọ́ mú eṣinṣin lójú ọlọ́run ọba ó rọrùn so kò sí iṣẹ́ kan tó ní ọlọ́run ọba lára láti ṣe bó ṣe lè òkíṣẹ́ òun kàǹkà tó lójú tiwa so ìgbàkígbà tá a bá ń ṣàdúrà ká máa rántí eléyìí kí pé àwa níṣẹ́ máa ń nira yàtọ̀ síra wọn lójú tiwa iṣẹ́ máa ń rọrùn yàtọ̀ síra wọn lójú tiwa lójú ọlọ́run ọba kúlùú sẹ̀wà wí bẹ́ẹ̀ ó sì máa jẹ́ bẹ́ẹ̀ náà ní tiẹ̀. now àwa fàlàyé kan kún tẹ́lẹ̀ wípé kìí ṣe tọ́lọ́run bá fẹ́ ṣe nìkan lọ́lọ́run ọba lágbára àti ṣe gbogbo nǹkan pátá lọ́lọ́run ọba lágbára àti ṣe ṣùgbọ́n fífẹ́ ṣe a máa ṣáájú tí nǹkan òun tó máa jẹ́ ni eléyìí ni àlàyé tó pé lórí pé ọlọ́hu àlàkùnlé ṣe ń sọ̀dí rẹ̀ àwọn kan tí wọ́n ń pè ní mọ̀tẹ́zílà á ti máa gbórúkọ wọn àwọn olóyìnbó máa ń pè wọ́n ní the mortezilite àwọn làwọn tó jẹ́ pé wọ́n já ìròyìn ọlọ́run ọba kúrò lára ọlọ́run wọ́n láwọn nǹkan kan tọ́lọ́run ọba ti ròyìn ara ẹ̀ nínú quran àwọn fi ọpọlọ wọ́n àwọn rí i pé kò ṣeé ti ròyìn ẹ̀ àwọn wá ṣe àwọn nǹkan kan tí wọ́n ní rárá kò rí bẹ́ẹ̀ wọ́n ní nínú nǹkan tí àwọn rò pé ọlọ́run ò ní pàpálé lórí fẹ́ máa gbọ́ àfààlù lẹ́rìbáàd wọ́n láwọn iṣẹ́ táwọn ẹ̀dá ń ṣe àwọn rò pé ẹ̀dá ló ń kírètì iṣẹ́ wọn àwa là ń dáṣẹ́ ọwọ́ wa fúnra wa kìí ṣe ọlọ́run ọba ló ń dà àwọn ọmọ tẹ́sílà èrò wọn lélẹ́yìí pápẹ̀júwe tá a bá wo iṣẹ́ eré tẹ́nikẹ́ni bá pè mọ́ ọlọ́run pé ọlọ́run ló fúnni níṣẹ́ eré ṣe ọlọ́run ló fúnni lágbára ẹ̀ ọlọ́run náà ló dáṣẹ́ rẹ kò tako làákà ẹnìbọ̀dì ṣùgbọ́n tá a bá ríṣẹ́ bí ẹni tó rí odidi ẹran mọ́lẹ̀ láàyè tó fìnira mẹ́ran abẹ́ni tó bẹ́rí ọmọ ànádi adam tó pa nípa oró tí wọ́n bá fún ni pé ọlọ́run ọba ló dá iṣẹ́ yẹn ẹ̀mí èèyàn ó fẹ́ kọ̀ pé ṣó pọ́síbù ṣá kọ́lọ́run ó dáṣẹ́ ẹ̀ bíi àwọn mọ̀tẹ́dílà yìí wọ́n wá ronú nípa ọlọ́run ọba lọ síbi tá ń sọ yìí àwọn wá ní rárá wọ́n ní ọlọ́run ọba o àfààlùlẹ̀ ìbáàdì òun kọ́ ló dáa wọ́n lọ́lọ́run ọba dá ẹ̀dá ẹ̀dá wá ń dáṣẹ́ ọwọ́ ara ẹ̀dá tó fẹ́ ṣe déédéé nǹkan táwọn kiri yóò náà máa ń sọ àwọn náà ní ọlọ́run gbèrò dáadáa wọ́n ní ṣètọ́n ó wá fún ẹ̀dá lọ́wọ́ ẹ̀dá wa ń hùwà kíwà ó ń ṣiṣẹ́ kíṣẹ́ tọ́lọ́run ọba ò mọ̀ sí àwa wá ní rárá ìgbàgbọ́ àwọn ẹni ìṣáájú wa òun ni pé gbogbo iṣẹ́ pátá ọlọ́run ọba ló dáa gbogbo ohun tó sì fẹ́ ṣe pátá ló ní kápá láti ṣe nǹkan kan ṣoṣo làwọn àáfàá ṣe lálàyé wípé àwọn ẹni ìṣáájú gbà wípé ọlọ́run ò ní í ṣe nǹkan tó bá jẹ́ pé mohalun fi ìdáàtì tí nǹkan yẹn fúnra rẹ̀ bá wà impossible ìyẹn ni tọ́lọ́run ọba ò ní í ṣe wọ́n pèjúwe wọ́n ní tí wọ́n bá bi wá léèrè wípé ńgbà tá a sọ pé gbogbo nǹkan ni ọlọ́run ọba lè ṣe ìjọlọ́run ọba lè jẹ́ kírú òun míì tún wà kí a wà dáhùn wípé òtọ́ sí ọlọ́run ọba ni ò ṣe ní í ṣe é ìyẹn ni pé mustahil ni impossibility ni pé kírú ọlọ́run ọba mi ò tún wà àbí tí wọ́n bá fi wá léèrè wípé ṣọ́lọ́run ọba lè ṣe nǹkan kó máa bẹ kó má tún sí existing and non-existing at the same time tó máa jẹ́ two opposite nǹkan méjì tí kìíní kejì wọ́n sì takora nǹkan tí ń bá ń bẹ ò lè má bẹ sí nǹkan tí ò bá sí ò lè má bẹ at the same time tí nǹkan bá wá lóun fẹ́ da ọ̀rọ̀ àwọn àfáànù wípé ń gbàtẹ́ ní gbogbo nǹkan lọ́lọ́run ọba lè ṣe ṣọ́lọ́run lè ṣe kí nǹkan máa bẹ and at the same time kó má tún sí a sọ pé kò bá làákà ìmú impossibility nìyẹn so once again gbogbo nǹkan lọ́lọ́run ọba lè ṣe nínú àwọn nǹkan tó lè ṣe náà làwọn nǹkan tó bá fẹ́ ṣe kí máa ṣe káfọ́pọ́ lè ṣe gbogbo nǹkan ó wà mọ́ encompassing ó kó ìtumọ̀ sínú ju káfọ́ pé ó lè ṣe yín tó bá wù ú láti ṣe lọ tó yín tó wù ú láti ṣe nínú gbogbo nǹkan tá a sọpọ́ lọ́wọ́ bá lágbára láti ṣe ni kí wá lọ́lọ́run kì í ṣe nǹkan tí ò bá bá tóbi ọlẹ́ẹ̀mú tó jẹ́ impossibility fúnra ara ẹ̀ bíi ká ní kí nǹkan máa bẹ kó má tàn sí at the same time àti bíi ká sọ pé kíró ọlọ́run máa bẹ náà bẹ́ẹ̀ náà wọ́n tún wá ṣàlàyé wọ́n ní tá a bá ń sọ pé nǹkan bẹ nǹkan bẹ wọ́n ní oríṣi méjì ní bíbẹ nǹkan wùjúdùn fi kharij wà wùjúdùn fi ilmìlá àwọn nǹkan kan wà wọ́n ń bẹ in the existence tí ọlọ́run ọba dá fún gbogbo ẹ̀dá tá a bá ní sánmọ̀ sánmọ̀ là ń wò yìí alekun salam gbogbo wa là ń rí sánmọ̀ a mọ̀ pé sánmọ̀ ń bẹ tá a bá ní ilẹ̀ ṣólẹ̀ ń bẹ bẹ́ẹ̀ ni ilẹ̀ ń bẹ tá a bá ní ṣàlìjẹ́nà ń bẹ a fojú rí ṣùgbọ́n dá wa lójú pé ó ń bẹ kí la ti mọ̀ pé ó ń bẹ torí pé a ti rí àyà quran tó ròyìn ẹ̀ a ti rí hadith tó ròyìn ẹ̀ wípé ó ti wà ní kì í ṣe fọ́lọ́hún bọ̀ wá dáa so gbogbo orú àwọn nǹkan báyìí tó bá jẹ́ pé ọlọ́ọ̀tì dá wọn ó ti ròyìn wọn pé wọ́n ti ń bẹ à á sọ wípé láha àwùjọ filharij wọ́n ń bẹ ní tòótọ́ tí à ń fojú rí ó tiẹ̀ jẹ́ pé ojú tiwa lè má rí ìgbà tó jíṣẹ́ ńlá sọ́lọ́láhùn àlẹ́hẹ̀sẹ́lẹ̀m tó gun sánmà lọ àlìjẹ́nà tọ́lọ́wọ̀n ọba ń ròyìn ó fojú ẹ̀ méjèèjì rí iná ọjà àdámọ̀ tọ́lọ́wọ̀n ọba ń ròyìn ó ń rí àwọn tí wọ́n ń fìyà jẹ́ ń bẹ̀. so àwọn kinní yìí lè pamọ́ fáwa a ṣe èméjì nípa pé wọ́n ń bẹ. wọ́n ní ṣùgbọ́n bíbẹ kan ń bẹ tó jẹ́ pé lẹ́sẹ̀ ojú dantil kọ́ọ̀rì kì í ṣe bíbẹ pé nǹkan ń bẹ níta tá à ń fojú rí báyìí. ṣùgbọ́n o ó ń padà bọ̀ wá di tá à ń fojú rí. nígbà tí ọlọ́run ò tí ṣe níṣe tá à máa fojú rí ṣáwá lè sọ pé nǹkan ọ̀hún ń bẹ bí wọ́n ní bẹ́ẹ̀ ni a sọ pé ó ń bẹ nínú ìmọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n kò tí ì bẹ nínú ìmọ̀ ẹ̀dá àpèjúwe eléyìí òun ni ohun tọ́lọ́run ti ròyìn ọjọ́ kẹyìn ó ní iná zẹ̀lẹ̀zẹ̀lẹ̀ tẹ̀sà àti lẹ́ṣẹ́ ìwọ̀n àwẹ̀ ṣe rí mímì tí ọlọ́run ọba ní òun ó mi. gbogbo ohun tí òun dá pàápàá jùlọ ilẹ̀ tọ́mọ ànábì ádámù wà lórí ẹ̀ àtàwọn òkè tó yí káyìí mímì tó lóhun ó tó jẹ́ pé àwọn òkè àwọn àpáta ńláńlá wọn ó di tí mímì ọjọ́ náà ó wà lọ lúgbúlúgbú bí olùgbọ́ ó ní ilẹ̀ ṣé ni ńlá ni ọlọ́run ọba ń ròyìn mímì ó ilẹ̀ tá a wà lórí ẹ̀yìn àwọn àfáà wa ni wọ́n bá duwá léèrè wípé ṣé nǹkan ọ̀hún bẹ bí á pé ń bẹ tọ́lọ́wọ́n bá rò yẹn ó nílẹ̀ ṣé ònà àbìm ó ní nǹkan ńlá ni tí ò bá jẹ́ nǹkan ọlọ́run ò ní pè ní nǹkan ṣùgbọ́n ní tó ti yàtọ̀ sàlìjẹ́nà àti iná tá à ń ròyìn ni pé àwọn yẹn ní wùjú fẹ̀fọ̀rì wọ́n ń bẹ ní bíbẹ tójú lè rí tẹ̀dá sílẹ̀ zelzela mímì áfíkò ọjọ́ kẹyìn ó ń bẹ nínú ìmọ̀ ọlọ́run ọba ni kò tí ì máa bẹ nínú tẹ̀dá lè pàṣíìwù tó túmọ̀ sí pé ọlọ́run ọba ti ní nínú ìmọ̀ ẹ̀ wípé kinní yìí ń bọ̀ wá ṣẹlẹ̀ lọ́lọ́run ọba ṣe ń rìn bá àti wípé nǹkan ni. bákan náà wọ́n ní ká tún mú kún èrò wa nípa ọlọ́run ọba yìí pé kọ́lọ́kọ́lọ́kọ́ bẹ̀rẹ̀ lóyìí ìgbà tí ọlọ́run ọba dá ẹ̀dá ó fi ìmọ̀ dẹ́dà nímọ̀ tó yí ẹ̀dá po pátápátá kì í ṣe ìmọ̀ tó dá ẹ̀dá tí nǹkan kan nínú ìṣesí ẹ̀dá tún wá pamọ́ fún ẹ̀dá kan sí attention sí aspect yìí èèyàn máa ń dá nǹkan ṣe ńgbà míì tí nǹkan kan wá bú lọ́wọ́ torí pé ńgbà tóun náà fẹ́ dá nǹkan ọ̀hún sílẹ̀ kò mọ̀ bó ṣe máa rí tó bá wá yá ayé lọ́wọ́ òun gan máa kábàámọ̀ pé òun ò sì mọ̀ pé bó ṣe máa rí rèé ẹ wo àpèjúwe òyìnbó ló ṣe mọ́tò òyìnbó ò lè predict behavior mọ́tò láwọn àyè kan àwa ní safety precaution a lè sọ o mọ́tò yìí lè misbehave báyìí nígbà míì ibi tí wọ́n ronú kó máa misbehave sí kọ́ ló máa misbehave sí ló ti jẹ́ pé tí nǹkan kan tó yìnbó ṣe tó bá ti ń lo ọdún márùn-ún ọdún mẹ́wàá ọdún mẹ́ẹ̀ẹ́dógún àyípadà máa ń bá a torí they will have learned from experience pé ok nígbà táwọn kọ́kọ́ ṣe mọ́tò alákọ̀ọ́kọ́ kò ní airbag accident bá ṣẹlẹ̀ àwọn èèyàn máa ń forí sọ dashboard wọ́n wá padà sí laboratory wọ́n tuntun design eléyìí túmọ̀ sí pé lóòótọ́ ìmọ̀ ni wọ́n fi ṣe mọ́tò ṣùgbọ́n ìmọ̀ wọn ò ká kò yí behavior mọ́tò po so they are well experienced tí nǹkan bá ṣẹlẹ̀ tán ni wọ́n ṣe tó mọ̀ pé òkè in táwọn ṣe yìí aṣótún lè behave báyìí irú èrò yìí làwọn ọ̀tọ́ ọlọ́run fi rò ni wọ́n fi ròyìn ọlọ́run nígbà tí wọ́n ń sọ pé ọlọ́run ọba dá ọmọ ànábì ádámọ̀ wá kábàámọ̀ ṣó ń yẹ yín èrò tí wọ́n ni pé bóyìnbó ṣe ṣe mọ́tò tí ò mọ bí tí mọ́tò lè behave sí ìgbà tí mọ́tò ń misbehave ló ṣe airbag ìgbà tó bá tún misbehave bákan wọ́n tún improve àwọn nǹkan kan wọ́n ti ṣe mọ́tò òun sì tó jẹ́ pé tó bá tiẹ̀ ń lọ tó bá ti súnmọ́ mọ́tò tó wà wájú ẹ̀jù á give signal fún driver well àwa lè má ì tí afford ẹ̀ ó ti wà tó yẹ pé tẹ́ni tó ń wà bá ti fẹ́ súnmọ́ object tó wà wájú ẹ̀jù á ti fún ní signal pé ó ti súnmọ́ nǹkan jù improvement ni so kéèyàn wá rorú eléyìí ó fi ru ọlọ́run ọba ẹ̀bọ ṣíṣe ló jẹ́ nínú islam ó túmọ̀ sí pé ó ń fi ọlọ́run ọba ó fi ń wé ẹ̀dá tó jẹ́ pé n tó dá kò mọ́ òun ló jẹ́ káwọn máa wá sọ yí pé táburú bá ń ṣẹlẹ̀ wọ́n lọ́lọ́run ọba àwọn ń kábàámọ̀ pé à òun dá ẹ̀dá tán òun fìkà hánu pé àṣẹ bí wọ́n ṣe ṣe rèé abùkù ìròyìn abùkù lélẹ́yìí jẹ́ fún ẹni téèyàn pè ní ọlọ́run ọba àwọn àfáà tiwa wá ní rárá wọ́n láwọn tẹ́lẹ̀ wọ́n ní ìgbàgbọ́ wọn ni wípé ọlọ́run ọba dá ẹ̀dá ìrìnlẹ̀ yìí pẹ̀lú ìmọ̀ ẹ̀ tó yí gbogbo ń tẹ́dà fẹ́ ṣe lé ayé po pátápátá àtàbúrú tó ń bọ̀ wá ṣe kò pamọ́ ọlọ́run ti rí kó tó ṣe ṣùgbọ́n kí nìdí tó ṣe gbà láàyè hikma wisdom tó lè má yé mi tó lè má yé yìn nínú ẹ̀ díẹ̀díẹ̀ tó sọ náà ni pé ààyè ìdánwò níbí ìjẹ́ fún wa tó kẹ mú sùúrù ẹni wá bá tèèyàn jẹ́ kò ṣẹ̀yìn òun òun mọ̀ pé iṣẹ́ tó ń bọ̀ wá ṣe nìyẹn agbára tó ti ṣe bẹ́ẹ̀ ni òun náà lòun yọ̀ǹda ẹ̀ fún nígbà táníyàn ti fẹ́ ṣe òun fún yọ̀ǹda toróun náà ti pèsè àyè tiẹ̀ sílẹ̀ fún ẹni tó débí tóun náà ń ṣe dáadáa ó láníyàn dáadáa lóòótọ́ àwọn ọlọ́run náà la kún lọ́wọ́ tó fi rí ṣe a sì pèsè àyè ẹ̀ sílẹ̀ fún un tó tán bá ń bẹ̀ wá léèrè wípé ṣé òótọ́ ni pé ọlọ́run ọba nímọ̀ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí à ní bẹ́ẹ̀ ni wọ̀láì ìkan òṣèyàn ọlọ́run àwọn tó ń bẹ́rí káàkiri lókè ọya tó ti jẹ pé nígbà tí wọ́n tẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n láwọn ọ̀tá ọlọ́run nìkan làwọn fẹ́ máa pa ìgbà táṣe ìta ni wọ́n tún mú ọgùn wọ́n ní òkè àwọn òtí ẹ̀ differentiate mọ́ àti george àti mọ́ṣáláṣí àti lèmọ́mọ́ àti làdáni gbogbo ẹni táwọn bá ti bá ti pa ni a máa wá ṣe mọ̀ pé ṣó ṣe é ṣe kí ọlọ́run ọba mọ gbogbo nǹkan wọ̀nyí ó bẹ̀ fún wọn lágbára láti máa ṣe bẹ́ẹ̀ ni a ṣe èméjì wọ̀láhì àkọ́kọ́ ni pé àwa gan lè má mọ̀ ohun tá a ti béèrè fúnnu tó ń ṣẹlẹ̀ yìí tó lọ́lọ́run ọba sọ ó ní ọmọ àfọ́bàkún mi mùsíbà tọ́bí máa kẹ́sìbà àìdí ikùn ó láburú kan ò ṣẹlẹ̀ sí àfikún jẹ́ pé ẹ ti fọwọ́ ara yín béèrè ẹ̀ ṣùgbọ́n ìgbà tá a bá ń bèèrè aburú a kì í rántí pa ń bèèrè aburú ìgbà tó bá ṣẹlẹ̀ náà là á máa ń jọsẹ̀ mọ́lẹ̀ pé tá a láṣẹ̀ tá a láṣẹ̀ tá a láṣẹ̀ tó bá jẹ́ gbogbo wa la gbọ́yé pé wọ̀lọ́hì aburú tí ò tọ́ sí wa ò ní ṣẹlẹ̀ sí wa ìgbàkígbà tí nǹkan bá ń ṣe wa ọ̀nà tá a fi máa bèèrè pé tá a after through life la máa fi hànà eléyìí ló máa túmọ̀ sí pé èèyàn ti mọ ọlọ́run ọba tó ń sìn lójú àmì pé èyí tí ò bá tọ́ sí mi wọ̀láì kò ní fi kàn mí. kí mọ́tò bá lásídẹ̀ǹtì mo lè máa rántí ìgbà tí mo ti tọrọ ásídẹ̀ǹtì yìí. tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ sí wa àwa ò ní rántí ìgbà tá a ti fẹnu béèrè ẹ̀ àbí tá a fẹ̀mí béèrè ẹ̀. èyí tó ṣẹlẹ̀ yẹn nìkan làwa máa ń mú ẹ̀mí lọ́bẹ̀ pé rárá eléyìí ò yẹ kó tọ́ sí mi tí kì í bá ṣe fáwọn ọ̀tá mi ló wà ń jẹ ṣùgbọ́n ẹni tó bá mọ ọlọ́run ọba tó ń sìn á mọ̀ pé rárá ìkan ò ṣẹlẹ̀ sí ẹ tí kì í ṣe kó tọ́ sí ẹni wọ̀láhì bí ò bá tọ́ nípa ẹ̀ṣẹ̀ ó tọ́ nípa kọ́lọ́run fẹ́ fi dán ẹ wò kí ẹ wá mú sùúrù. bákan náà wọn nínú ìgbàgbọ́ àwọn ẹni àkọ́kọ́ nípa ọlọ́run ọba ni wípé nígbà tó dá àwọ̀ ẹ̀dá wọn ní kọ́ ọlọ́run ò dá nǹkan kan kó má jẹ́ pé ó ti kọ́kọ́ wà lákọọ́lẹ̀ wípé ìgbà báyìí ni nǹkan òun ó máa jáde wá sílé ayé ìgbà báyìí ni nǹkan òun ó máa dà tẹ́ ẹ bá wo òyìnbó tó ṣe mọ́tò ó lè sọ fún yín ni pé yíyà báyìí làwọn ṣe é kò lè sọ fún yín pé yíyà báyìí ni mọ́tò yìí ó parun kò possible àwọn mọ́tò kan tí àwọn tẹ rò pé wọ́n ti wà extinct kò yẹ kó wà lórí ilẹ̀ ayé mọ́ èèyàn á ṣèmọ̀ tí wọ́n bá tún lọ bá wọn pàdé bóyá ẹni tó rà lọ́jọ́ náà lọ́hùn-ún ó tì í mọ́nú wọ́kṣọ́ọ̀pù kan àbí warehouse kan for over thirty years tó bá máa mú jáde èèyàn máa ṣàn pé ṣérú mọ́tò iṣẹ́ wà lórí ilẹ̀ nígbà kan mọ́tò kan àtàn pè ní citron jẹ́ pé tó bá dúró tráfẹ́ park ó máa ń lọ́ọ́lẹ̀ nígbà tí pẹ́pẹ́yẹ bá ń sàbá ni á mú dì lọ́lẹ̀ tí á bo táyà ẹ̀ mọ́lẹ̀ tán bèèrè pé when was the last time tí àwọn rímọ́tò yìí nàìjíríà it's over 30 years but a rí irú ẹ̀kan lẹ́gbẹ́dá about two years ago mo ṣe mọ̀ pé wọ́n ti gbọ́n tó yìí jáde àwọn èèyàn pé tán wò ni and it looks so new ó ṣe jẹ́ pé pj five oh four tí àwọn bá rí ń gbòòrò ń sìn èèyàn máa ṣàn pé àwọn bàbá yìí ṣìkù láyé àìbẹ̀ ẹ̀kọ́ ni a lè wá lọ́ọ̀bì kan kárí pj five oh four jẹ́ pé brand new ni jẹ́ pé ń jẹ́ tán ti rà á wọ́n bò mọ́lẹ̀ ni so òyìnbó lè sọ pé bàbá yìí lòun ṣe but pé bàbá yìí ló máa dà lórí láyé wàláì kò sí kan nú ẹ̀ pé òyìnbó lè fọwọ́ ẹ̀ sọ̀yà èyí tó ń bá tiẹ̀ sọ pé ní life span total number of years life span tó ń sọ yẹn ó ṣe é ṣe pé pé n tó dá ẹ̀gàn òní kódà ó lè má mọ́fẹ̀ yẹn jẹ tó parun àtìbá ṣùgbọ́n ṣe rí ọlọ́run ọba ibi tí ìmọ̀ tiẹ̀ tó yí gbogbo nǹkan kò dé kó tó dáa à ń sọ lẹ́ẹ̀kan mú ní zelzelatu sáà earthquake tó máa jẹ́ earthquake ìgbẹ̀yìn ayé ọlọ́run ọba ti ní nínú ìmọ̀ ẹ̀ pé ìgbà báyìí ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ló ti jẹ́ pé gbogbo nǹkan pátátọ́lọ́run ọba dá ó ti kọ́kọ́ ní kákọọ́lẹ̀ sọ pé bàbá yìí lòun fẹ́ kó jáde wá sí inú ayé yín ìgbà báyìí lòun fẹ́ kó dà nínú ayé tó kò sí kan tá a máa wá sọ wípé ọlọ́run mọ̀pìlẹ̀ ni kò mọ̀gbà tí nǹkan ọ̀hún máa jàdà lọ́kàn fi ń balẹ̀ wípé gbogbo aburú tó bá ń ṣẹlẹ̀ yìí ó ti ní kànẹ́bì sọ fún wa wípé aburú bá wá fúngbà díẹ̀ dáadáa ó tún tẹ̀lé fúngbà díẹ̀ aburú ó tún tẹ̀lé fúngbà díẹ̀ dáadáa ó tún tẹ̀lé fúngbà díẹ̀ ó wá ní níkẹyìn nígbà tóun ó bá palẹ̀ ayé rẹ àwọn tó bá kù lẹ́ni re òun ó ràn atẹ́gùn kan tó jẹ́ pé atẹ́gùn òun ò ní jẹ́ kí wọ́n mọ ìnira tá a fi gba ẹ̀mí wọn kó tó wá fi ìbínú ẹ̀ pa àwọn tó bá ṣẹ́kù lórí ilẹ̀ ayé tí ò jẹ́ ní ibi tó sì wá fi pa wọn rẹ̀ so ìrètí táwa ti ní yìí wípé bó ṣe léwu kí àwùjọ bàjẹ́ tó ànábì ní dáadáa àtàbúrú ó máa gba iṣẹ́ fúnra wọn ni ní ò jẹ́ ká sọ ìrètí nìpé àà kò lè dáa mọ́ àìjẹ́ bẹ́ẹ̀ tá a bá ń gbọ́ báwọn èèyàn kan ṣe ń ròyìn kẹyìn ayé èèyàn ní what is the purpose kí láǹfààní pàtẹ́ tó ń ṣe súnà wọ́n ti nígbẹ̀yìn ó máa wọ́ọ̀sì ni kò lè dáa mọ́ ṣùgbọ́n bá ànábì ṣe júwe ó ní rárá ó ní méjèèjì ó máa gbaṣẹ́ fúnra wa ni so ìgbà táwa bá ń lò tó bá burú a máa sapá pé kọ́lọ́hún lò wá láti ṣiṣẹ́ bí ó ṣe tún dáa a ti bẹ̀ ní ládàá pé generation báyìí wọ́n ṣiṣẹ́ pé kí táwọn èèyàn ti gbàgbé ó di tí wọ́n tún tají gbogbo àwọn tó lo generation wọn kò ríire àkọọ́lẹ̀ pé ọlọ́run lò wọ́n fún iṣẹ́ rí ó máa bá wọn àwọn ọmọ tí wọ́n bí sí generation yẹn wọn kò ríire tó bá di generation tó tẹ̀lé tó tún burú kò ní jẹ́ gbogbo èèyàn náà ló máa burú aburú máa pọ̀jú dáadáa lọ ni àwọn díẹ̀ tó bá tún kùn bẹ́ẹ̀ táwọn náà tún sapá rárá àwa náà tún fẹ́ wà ní ẹni díẹ̀ tí wọ́n ní yóò kù tí ò ní jẹ́ kí nǹkan ọ̀hún ó parẹ́ tí ó tún fi wá dájú báyìí lọ àwọn náà tún máa ní ládá which means no time ni mùsùlùmí gbọ́dọ̀ sọ̀rọ̀ ìtínú ti parí o dáadáa kan ò tún lè ṣẹlẹ̀ mọ́ níbi táwọn dé yìí wípé òpin ayé ti dé aburú ló ń bọ̀ wá gbẹ̀yẹn à ń gbọ́nu rédíò à ń gbọ́nu tv different religious organizations labroad ní japan ní us táṣíwájú wọn adédé kéde á ní kí wọ́n lọ máa ta tv set wọn kán máa ta lé wọn torí pé òun ti rí tán pè ní amageddon wọ́n ti fi hàn àwọn yìí pé by social date ayé apàrẹ tẹ́ bá lọ rí net tẹ́ lọ píntì tẹ́ táìpù amageddon ẹ máa rí different sects in different parts of the world táwọn aṣíwájú wọn ti sọ bẹ́ẹ̀ fún ọ rí pé aburú nìkan ló kù kò sí dáadáa láyé mọ́ ọ̀tàwá dúpẹ́ fọ́lọ́n pé ọlọ́run ní kẹ́ni tí ó rí ó rí ọ̀làjú sánmọ̀ látẹ̀ tó wá sọ ọ̀làjú orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé kó jẹ́ aṣíwájú kó jẹ́ olùkọ́ fáwa tó sọ fáà pé rárá o dáadáa àtàbúrú wọn á máa gbaṣẹ́ fúnra wọn ni ṣùgbọ́n ọlọ́run ọba o will never lose control títí tásìkò fi tó wọ́n wá ní ọlọ́run ọba ní النبي صلى الله عليه وسلم قني قدر الله مقادير الخلق قبل أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة قال لهم ويقول قال لهم دا سمعت لي by 50,000 years lọ́lọ́run ọba ti kọ gbogbo nǹkan tó ń bọ̀ wá ṣẹlẹ̀ ìgbà tí nǹkan báyìí tí ó di nǹkan báyìí ìgbà tí ó dà kó tó tún parun tóun bá parun ìmí ìtótún máa bẹ̀rẹ̀ iṣẹ́ láti ìgbà báyìí sígbà báyìí tó ṣe rí ọ̀rọ̀ ọlọ́run ọba ó fẹ́ dàbí ìgbà tí èèyàn bá jókòó sí tẹlifíṣàn tó wá mú cd lọ́wọ́ cd tó jẹ́ pé gbogbo ìṣẹ̀lẹ̀ tí cd yẹn ká sínú ẹni tó bá ti wò ó rí kí nǹkan òun tó máa ṣẹlẹ̀ ó ti mọ stage tí nǹkan báyìí máa ṣẹlẹ̀ sí ó ti mọ stage tó máa parí bẹ́ẹ̀ gan lọ̀rọ̀ ilé ayé tó ń pè ààrẹ out bẹ́ẹ̀ ló sì jẹ́ sọ́lọ́run bá pé ọlọ́run ti rí bẹ̀rẹ̀ ó rí pẹ̀ fún ẹ̀ kò wá ṣẹlẹ̀ láì jẹ́ kó mọ̀ sí wọ́n wá ní wọ̀dọ́rọ̀ bẹ̀lẹ́hùn àjàlá nínú tọ́lọ́hùn ọba alékíọlá ó ṣe fún àwa ẹ̀dá ní wípé ó yan àkókò fún ẹnì kọ̀ọ̀kan wa àkókò tí ó lò tí ó ṣẹ̀mídà àkókò tí ó lò nínú sàárè àkókò tọ́lọ́hùn fi jí dìde ọlọ́run wá ń rì pátákókò tá a máa lò lórí ilẹ̀ ayé ó ní fọ́ ìdájá ajẹlùhún láyẹ̀ sáà kọ́lá ìtàkùnmọ́ sásìkò tọ́lọ́run bá dá fún ìjọ kọ̀ọ̀kan abẹ́mi kọ̀ọ̀kan bá ti tó ó ní wọn ò ní kánjú kọjá àsìkò náà by even one hour bẹ́ẹ̀ wọn ò lè rí ìlọ́nilára by single hour now kí ni túmọ̀ àyà yìí ṣé time tọ́lọ́run bá appoint pẹ́dà pọ̀ fún tó ṣe é yí padà àbí kò ṣe é yí padà àwọn àfáàǹfà kìíní ìtumọ̀ ní pé tó bá jẹ́ pé time tọ́lọ̀n ti appoint ẹnì kọ̀ọ̀kan kò lè change kí láǹfààní pé ká máa ṣàdúrà kọ́lọ̀n jágùn lẹ́nu wọ́n ní ṣàdúrà ni ṣó bá súnnà mu àbí kò bá súnnà mu wọ́n wá rán alẹ́ sí wípé ó mọ̀ habiba ìkan náà àwọn ìyàwó òjíṣẹ́ ńlá sọ́lọ́láhùn àlẹ́sẹ́lẹ̀ sorry àìkan náà àwọn ìyàwó àwọn sàhábà wọ́n ní ó ń ṣe ńjọ kan ó ní aláhùnmá àǹtí ní ìzọ́jí hadith yìí a máa rí nínú ṣe ìṣe muslim imam ahmed muslim ó wà nù muslim bẹ́ẹ̀ ni ó ní aláhùnmá àǹtí ní ìzọ́jí àbí sufyan ìyàwó àbú sufyan ni ó wá ń ṣàdúrà lẹ́yìn ọ̀pẹ̀ pé ìwọ ọlọ́run jẹ́ kí n gbádùn ọkọ mi wọ̀bí áhì mọ̀háwíà jẹ́ kí n gbádùn ìgbésí ayé mi pẹ̀lú ẹ̀gbọ́n mi mọ̀háwíà kọ́l fọ́kọ́lẹ̀ annabi wa gbọ́ tó ń ṣe àdúrà yìí àdúrà méjèèjì tó ṣe yìí dáadáa ló gbà pẹ̀lú ẹ̀ jẹ́ kí n gbádùn mi pẹ́ ẹ̀gbọ́n mi má jẹ́ káàrin ìlú pẹ̀lú ẹ̀ dàrú jẹ́ kí n gbádùn mi yìí pẹ́ ni lè àjálín madrúbà ó ní ìwọ̀ ọmọ habiba tó ní kọ́lọ̀ jẹ́ kó gbádùn ọkọ̀ ẹ̀pẹ́ pọ́pọ̀lọpọ̀ ṣe máa ń ṣe ládùúrà pé kọ́lọ̀ jẹ́ ká pẹ́ láyé káwọn ọkọ̀ yín láyé bẹ ọlọ́run pé kọ́lọ́run má jẹ́ kọ́kọ́ òun ó yára kú báwa náà ṣe máa ń ṣàdúrà pé kágùn lẹ́mìí òjíṣẹ́ láwádà <clears throat> habiba ó ti bèèrè nǹkan kan tó jẹ́ pé ọlọ́run ọba ti parí iṣẹ́ lórí ẹ̀ o wà àyàmí màdúdà ó ń bèèrè àwọn ọjọ́ tó jẹ́ pé ọlọ́run ọba ti kò nkà sí ọ̀rẹ́dì wà àrzáàfin màṣùmà ó ń bèèrè arzikí tọ́lọ́run ọba ti pín ọ̀rẹ́dì lẹ́yìn yóò ájílẹ̀ ṣe án ọ̀bla àjẹlìhì ọlọ́run ò ní mú nǹkan yára ṣẹlẹ̀ kọjá àkókò ẹ̀ ó ti pèsè kalẹ̀ fún wọ̀n lẹ́yìn akẹrẹ ṣe an ajẹ́lẹ̀ yìí bẹ́ẹ̀ náà ni ò ní lọ́n kankan lára ọjà àkókò ẹ̀ ó ti pèsè kalẹ̀ fún ẹ̀dàkùn ọmọ abẹ́ dáadáa ó ní wọ̀lẹ̀ òkun ti sa altiláha an yóò rí rẹ̀ kìí min àbábin ti náà wà àbábin ti kọ́bìr kánà khairan wa afdal kì bá jẹ́ pé wá sí àkókò yẹn bẹ ọlọ́run ọba pé ìwọ ọlọ́run gbé mi kó dáadáa jẹ́ kí n pàdé dáadáa kó sì mú aburú kúrò lórí mi nínú sàárè àti ní gbangba ìyá má jẹ́ kí n mọná má sì jẹ́ kí n mọ ìyá sàárè kí n sì rí dáadáa pàdé ó ní kì bá jẹ́ pé yẹn lo bí ọlọ́run ọba ni kì bá dáa fún ẹ ju gígùn lẹ́mìí tó ń tọrọ yìí lọ. Now, ṣẹ́rá àwọn gbólóhùn sáà bí fi bẹ̀rẹ̀ àdéhùn yìí wípé ọjọ́ orí tó ń béèrè pé kọ́lọ́hún fún ẹ kó fọ́kọ ẹ ọlọ́run ti parí iṣẹ́ lórí ẹ̀ arísìkí tó ń tọrọ ọlọ́run ti parí iṣẹ́ lórí ẹ̀ ó jẹ́ káwọn àfáà kan conclude wípé ní máa tọrọ gígùn ẹ̀ ní waste of time ni nínú wọn ni imam ahmed bin hanbal nínú kankan tí wọ́n tí wọ́n fi ròyìn ẹ̀ wọ́n ní tí wọ́n bá ṣàdúrà fún imam ahmed bin hanbal pé ọlọ́run ajé ogun lẹ́mìí kò kápá dùrà torí gbàgbọ́ ẹ̀ ni pé gígùn lẹ́mìí ẹ̀dá fọ́ni tó bí ò ṣe pé kí ni ṣíṣiṣẹ́ rẹ tọ́lọ́run ó fi tẹ́wọ́ gba ẹrú sínú ìtẹ́ nígbàkigbà tó bá ń papòdà tí ò fi ní mọ̀ ya sàárè tí ò fi ní mọ iná ọjà àná mọ̀ pé ìyẹn ló mọ́tà ṣùgbọ́n ìtọ́jà bẹni kó tẹ̀wọ̀n nínú ọ̀rọ̀ àwọn àfà òun ni pé rárá dúró àgígùn ẹ̀mí tó ti yé now ìyẹn ló tẹ̀wọ̀n wọ́n fi àwọn hadith míì lọ́lọ́kan òjọ̀ kan wọ́n fi sẹ́gbẹ̀ẹ́ hadith yìí wọ́n wá fìtìdí pé ká tọrọ gígùn ẹ̀mí kì í ṣe tó burú ṣùgbọ́n tá a torí ẹ̀ tọrọ gígùn ẹ̀mí ló gbọdọ̀ yàtọ̀ tọ́pọ̀lọpọ̀ bá ń tọrọ káwọn gùn lẹ́nu káwọn gùn lẹ́nu kì í ṣe torí nǹkan méjì ọlọ́run kẹ́ wọn wọ́n sì fẹ́ ìjọ ìkẹ́ bẹ́ẹ̀ ni àbí ọlọ́run ò tí ìkẹ́ wọn nírú ìkẹ́ táwọn ń fẹ́ wọ́n sì ń rò pé táwọn bá gùn lẹ́mìí àwọn náà kọ́lé àwọn náà ra mọ́tò eléyìí ò gbanílẹ̀ nù yàtàrè kò ní kíyànjú lóríire lálùkẹ́yàmà so ìyẹn ló yé imam ahmed ló ṣe ní títọrọ gígùn ẹ̀mí waste of time ni ohun tó yẹ ká máa tọrọ ni pé ọlọ́run yọnu sí wa nínú àwọn tọ́lọ́run ọba yọnu sí tí quran jẹ́rìí sí kó yọnu sí sanabi jẹ́rìí sí kó yọnu sí tí ó dẹ̀jọ́ ọmọ thirty three years lọ́la nabi isa aleyhisselatu salam ó kú ní time táwọn yẹn máa ń fi pé bẹ́ẹ̀ ni àsìkò táwọn fẹ́ gbáyé gan rèé thirty ah, prime of youth ni ọ̀tá ìmẹ́lá nabi isa kú sí a máa wá rẹ̀ tó jẹ́ pé ó lé ní 100 kó tó jáde láyé bẹ́ẹ̀ sì ni kò rí pò kankan múlẹ́gbà nẹ́bì ìsá aléìsọ́látọ̀sọ́lá bẹ́ẹ̀ náà ló ṣe wá rí fún gbogbo ẹni tọ́lọ̀ bá ti ní fọ́rọ̀ ẹ̀sìn yé wípé kó máa lé lẹ́yìn tí kan ti kú èyí tó pẹ́ kú yẹn wọ́n ṣírò àwọn iṣẹ́ rẹ tó ṣe àwọn ìrún tó kí ó fi tayọ ọmọ ìyá ẹ̀ tó ṣíwájú ẹ̀ kú ló ń jẹ́ ká máa rò pé ẹni tó bá pẹ́ láyé lórí ipò ń rí ìbádà ṣe addition to nǹkan tẹ́ni kìíní ṣe tóun rí ṣe yẹn yóò máa jálèkún dáadáa fún un ṣùgbọ́n tó bá pẹ́ láyé tó jẹ́ pé èyí tọ́lọ́wọ́n bá kọ̀ nínú iṣẹ́ ló fi time tó extra yẹn lò a jẹ́ pé àdínkù ni fún kì í ṣàlékún nípa báyìí sọ́mọ́rì nǹkan tá ni wípé lóòótọ́ àwọn àfa ń bára wọn fa ṣáà lè tọrọ kọ́lọ́hún ti pọ́njó orí ẹni àbá àlè tọrọ ẹ̀ èyí tó tẹ̀wọ̀n náà ni pé bẹ́ẹ̀ ni àlè tọrọ ẹ̀ àwọn tí wọ́n wá ní àlè tọrọ ẹ̀ hadith tí wọ́n rí tí wọ́n fi sọ bẹ́ẹ̀ òun ni hadith eléyìí nínú wọn dẹ̀ imam ahmed bin hanbal ṣùgbọ́n ibùn àwọn tí wọ́n ní ká má tọrọ gígùn ẹ̀mí yẹn àwọn náà tún wọ́n ní exceptions wà sí hadith yìí hadith tó ní ọlọ́run ọba ti parí iṣẹ́ lórí ọjọ́ orí ẹ̀dá ó ti parí iṣẹ́ lórí àtìsíkí ẹ̀dá wọ́n ní a tún rí àwọn hadith míì tó ń júwe pé exceptions wà ìyẹn lọ́dọ̀ àwọn tí wọ́n tẹ̀ ní ká má tọrọ gígùn ẹ̀mí gan kí ni àwọn exceptions yìí ìkọ́nú ẹ̀ ní hadith kan tó jíṣẹ́ ńlá sọ́lọ́lá sẹ́lá ti sọ báyìí nínú eh, mustadrak alhakim bó ti ẹ̀jẹ́ pé àwọn kan ka hadith náà kún dọ̀rif wọ́n ní ó sọ báyìí pé <clears throat> kò sí nǹkan kan kò sí nǹkan kan tí máa yí kádàrá padà àyàfi àdúrà bẹ́ẹ̀ ni ò sí nǹkan tó máa ń fi ń kún ọjọ́ orí ju iṣẹ́ rẹ̀ ṣíṣe lọ mo láwọn kan ka hadith náà kún dọ̀rif ṣùgbọ́n sheikh nasiruddin alalbani ó sọ háhẹ́ pé ó correct ó authentic wípé nínú nǹkan tí máa fi lékún ọjọ́ orí ẹni iṣẹ́ rẹ̀ ṣíṣe nínú nǹkan tí máa fi tí máa yí kádàrá padà òun náà ni kéèyàn ṣe àdúrà torí fáànẹ́bí wa sọ pé iṣẹ́ rẹ̀ ṣíṣe ìwà rẹ̀ híhù sáwọn èèyàn ó máa ń jẹ́ sábàbí tọ́jọ́ orí ẹni máa ń fi lékún àwọn àfáà ni ṣíṣàdúrà pé ká lékún lọ́jọ́ orí ká pẹ́ láyé kò ní tako àkọsílẹ̀ ohun tá à ń torí ẹ̀ ṣe nìkan náà ni ó kù tó ẹni bá fẹ́ gùn lẹ́mìí tó fẹ́ kọ́lọ́hún fi kún táìmù òun wọn ni kó máa ṣe dáadáa nínú tọ́lọ́wọ́n ọba ní kànáàbì fi fún wa náà ni pé ẹni bá fẹ́ kí àrísìkí òun ó lékún kó máa ṣe sílẹ̀tìl rahim kó máa tún àárín ẹbí ṣe kó lawọ́ sí ẹbí pé ìyẹn náà ń jẹ́ sábàbí àrísìkí ó fi máa pọ̀ sí i ó tẹ̀jẹ́ pé ìdàkejì ẹ̀ ní ṣètọ́nì máa ń gbìn sáà lẹ́mìí pé tó bá ti ṣe fún fámílì jù o ò ní láfojọ ṣùgbọ́n tá ànábì fi jíṣẹ́ fáwọn ni pé ẹni ń bá ń tẹ́tọ́ kọ́lọ́run ọba lọ́wọ́ sí àrùsí òun tó gbòòrò ó ní kó máa ṣe dáadáa sí mọ̀lẹ́bí tó ní ṣókí ohun tá a fẹ́ ká gbọ́yé lábala yìí òun ni pé nké tá a bá gbọ́ nípa àwọn àáfàá kan láwọn ò gbàgbọ́ wípé ṣíṣàdúrà kágùn lẹ́mìí ó tiẹ̀ méèkẹ́ ní mìíràn bẹ́ẹ̀ ni àwọn kan sọ bẹ́ẹ̀ nínú sẹ́lẹ̀kù bẹ́ẹ̀ làwọn kan sì dáná lóhùn pé rárá ara wọn hadith míì dànù tó jẹ́ ká gbà wípé títọrọ gígùn ẹ̀mí ò burú ṣùgbọ́n tá à ń torí ẹ̀ tọrọ gígùn ẹ̀mí òun ni tiwa ti gbẹ́dọ̀ yàtọ̀ sí tàwọn kètèrí àwọn ò fẹ́ gbàgbọ́ pàlìjẹ́nà ń bẹ bó tẹ̀jẹ́ pé wọ́n ń sọ lẹ́nu wọn ò fẹ́ gbàgbọ́ pé iná ń bẹ bó tẹ̀jẹ́ pé wọ́n ń sọ lẹ́nu ẹnu lásán ni wọ́n fi ń sọ kò dórí ẹ̀mí tiwa afẹ́kàwá gbàgbọ́ désàlẹ̀ ẹkùn ó fi jẹ́ pé gbogbo nta bá wá láyé èyí tó bá jẹ́ kó máa improve ààyè wa lọ́hùn nìkan ló relevant èyí tí ò bá ti ní improve ẹ̀ kò relevant ṣe rí ta bá break ní tàn sọ yìí down to the basics iṣẹ́ tá a fẹ́ ṣe lówó láyé gan ibi tá a fẹ́ gbé lọ́hùn lẹ́ kó determine ẹ̀ in other words wọn ò fẹ́ káwọn máa wọlé ayé níwò ohun tá a kọ́kọ́ ṣe níṣe bó bá ṣe wù wá tá a bá wá dọ̀hún a máa tẹ́tù sọ̀hún bí kèfèrí ṣe ń lọlé ayé nìyẹn kódà ń tó dá wọn lójú pé bíbélì gan ṣe léèwọ̀ tẹ́ ẹ bá sọ fún wọn wọ́n ní piety only god is holy only god is holy ni pé káwọn fẹ́ achieve holiness waste of time ni so àwọn gan òtí ẹ̀ wá káwọn ṣọ́wò fi kan tọ́lọ́wọ́n bá ṣe láwọn lórí ṣùgbọ́n wa iṣẹ́ tá a fẹ́ ṣe ìwà tá a hù everything afẹ́kárí ilé ìtì ẹ̀mọ́ ọ̀hún láwọn àfáà ṣe ní tí wọ́n bá bí wá léèrè pé iṣẹ́ wo ló dáa jù nínú gbogbo iṣẹ́ tó bá bí àwa fọ́rọ̀ ẹ̀sìn òtí ìyé iṣẹ́ tó bá lówó lórí jù ló jẹ́ iṣẹ́ tó dáa jù lójú wa bẹ́ẹ̀ ni tá a bá sọ pé kéèyàn ṣiṣẹ́ ní báńkì á ní kó ríṣẹ́ sí oil company tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kó jẹ́ accountant torí pé gbogbo èèyàn ó ní ṣe pẹ̀lú owó owó owó owó ṣùgbọ́n tó bá bẹ àwọn àfáà lè rẹ̀ pé iṣẹ́ wo ló dáa jù kéèyàn gbélé ayé ṣe wọn ò nírò lẹ́ẹ̀mejì wọ́n á ní tíṣẹ́ kan bá wà tó dáa jù ni kì bá kí àwọn ànájì ọlọ́run ọba sílẹ̀ gbogbo wọn ni ò bá máa ṣe àdẹ̀mọṣẹ́ méjì mọ̀ wọ́n ju pé wọ́n wá pèsè sẹ́sìn ọlọ́run ọba pípèsè sí ẹ̀sìn ọlọ́run ọba yìí àwọn tó bá fi ṣiṣẹ́ ṣe wọ̀lọ́ọ̀yà àwọn lẹ́ni rẹ̀ jù wọ́n lè pọ́n láṣọ wọ́n lè má ní bàtà méjì lọ́rùn ọtí pé àwọn ń ṣiṣẹ́ ń bì yìí kó rí léèsì mọ́ nǹkan tí wọ́n fẹ́ kọ́lọ́run ọba dá lára dáadáa fáwọn ọlọ́run àwa ń ṣiṣẹ́ bí ń ṣe pé ibi ìlà àkọ́kọ́ gbádùn náà látara pa wá fẹ́ gbádùn bí ẹlòmí àtàpàsọ́hùn kò wá ní gbádùn bí gan bẹ́ẹ̀ ni onírọ̀hún yẹn náà gbádùn ẹni tọ́lọ̀ ń bá wá wù ú ó lè lọ lára pé kó gbádùn bí yìí ní gbádùn haram ṣùgbọ́n kó tó jáde láyé ọlọ́run lè fi tọ́wọ́bà sí lẹ́nu tí a ṣe tọ́wọ́bà tọ́lọ́run á sì gbà á kọ̀ kí ló ti ń dá wa lójú pé bẹ́ẹ̀ ni tiwa ṣe máa rí tí ò bá dá wa lójú wọ́n fẹ́ ká máa jẹrù wa láràárọ̀ lálaalẹ́ bí ìgbà tá a bá ní ṣèjọ́ kejì ni so iṣẹ́ pé o fẹ́ ṣe má báwọn àfáàdù tí wọ́n bá sọ pé haram ni kó wá ní gbogbo ẹ̀ ni wọ́n sọ di haram èwo la wá mọ̀ tá a ṣe báyìí ṣọ́ yìí tó ń ṣe iṣẹ́ torí àwọn àfà torí áhírẹ̀ torí inú sàárẹ̀ torí àkókò tá a máa lò nínú sàárẹ̀ kì í ṣẹgbẹ́ yìí tá a lò lórí ilẹ̀ ayé tọ́tọ́ bá sọpọ̀ pé ẹ̀dàkùn ẹ̀jìnà sí léyìí ànábì ni ẹ̀jìnà sí tọ́bá pa aláṣẹ pé ẹ̀ṣọ́ léyìí ká sapá bọ́lọ́run bá ṣe fún wa mọ́ láti ṣe èyí tó pè wá sí pé ká ṣe ní dáadáa ṣùgbọ́n gbogbo èyí tó bá pè léèwọ̀ ká jìnà sí i na ìbá tí a máa rí ti rán alé sí nínú àkídà lẹ́nu òun ni eléyìí kí n tó gba question because mi ì fẹ́ gba question kọjá one o'clock so that a lè láǹfààní fáwọn tí wọ́n bá fẹ́ consult last time I discuss the question kan nípa ẹni tó bá lóyún tó tún ṣe nǹkan oṣù mo wá ní kẹjẹ kí n ṣèwádìí nípa ẹ ó fi àwọn ọmọ ìyá di mélòó kan pé kó má jẹ́ tèmi ká nìkan ni ó máa gáìdì mi conclusion tá a rí láti mo tíra àwọn àfáà ni pé àwọn àfáà gan ń bára wọn fà á wípé ṣóòótọ́ ni èèyàn lè lóyún tó tún máa ṣe nǹkan oṣù ẹni tó bá ní mọ́ọ̀gì ní lọ́wọ́ mọ́gùnmí ibùnà kọ̀dáàmà fàǹfà yẹn wáyé láàrin àwọn àfáà bẹ́ẹ̀ àwọn kan ní bẹ́ẹ̀ ni èèyàn lè lóyún kó tó máa ṣe nǹkan oṣù àwọn náà dẹ̀ kó ti àwọn kọ̀ọ̀kan tí wọ́n ló ṣẹlẹ̀ sí ṣùgbọ́n àwọn tí wọ́n rí ọ̀rọ̀ sọ jù pẹ̀lú bọ́lọ̀ ṣe ní kó yé wa làwọn tí wọ́n sọ pé rárá èèyàn ò lè lóyún kó tó máa ṣe nǹkan oṣù torí àwọn èèyàn mú ẹ̀rí kan wọ́n ti kì í wọ́n ló jíṣẹ́ ńlá sọ́lọ́láhùn àlẹ́hìnsẹ́lẹ̀m ó ní látúrpọ̀ òhámilún hátàtàbà wọ́lá gẹ́rù bá ti hamlin hátà tàbíà bí haizọ wọ́n ló sọ fáwọn sọ̀hábà wípé tí wọ́n bá lọ ojú ogun tí wọ́n kó ẹrúbìnrin bọ̀ tí wọ́n má wọlé tọ̀ wọ́n wọ́n bá rí pé àwọn ẹrúbìnrin yẹn ti lóyún ó wá fi ó ní ṣùgbọ́n yìí tí ò bá lóyún nù wọn ẹ má wọlé tọ̀ wọ́n tí wọ́n fi máa ṣe nǹkan oṣù kan àwọn àfáà ní kí ni wisdom yẹn kò fẹ́ kí wọ́n wọlé tọ obìnrin olóbìnrin tó bá jẹ́ pé ó ti gbé oyún wá látọ̀dọ̀ ọkọ tó fẹ́ kó tó di pé wọ́n kò lẹ́rú so that paternity ò ní jẹ́ problem láti dìkà pé ta ló lọ́mọ ta ni ò lọ́mọ ó wá ní tó bá ti lóyún dọ́dọ̀ yín ẹ̀jẹ̀ kó bímọ yẹn tó bá ti bímọ a ti wà ṣúọ̀ wípé wúùn bẹ̀ ń kọ́ ògbòfò ó ní tí ò bá wá lóyún dọ́dọ̀ yín ó ní ẹmú sùúrù fún kó fi ṣe nǹkan oṣù kan ṣoṣo àwọn àpá ní ohun tó ń sọ fún ààrẹ wípé nǹkan oṣù yẹn confirmation ní pé kíni tó wù gbẹ̀ ti mt ẹgbẹ̀ṣẹ́ ń follow argument yẹn wọ́n ní therefore anábì ń sọ fún wa nìyẹn wípé the proof of the emptiness of a womb òun ni menstruation wọ́n ní sọ tá bá fẹ́ pé obìnrin kan lóyún ó tún ṣe mensis ó contradict ara wọn tó ẹ́ bí sísà wa kan ṣe sọ ń bí wípé àwọn onímọ̀ ìgbàlódé medicine àwọn òmọ̀ yàtọ̀ láàrin haidọ̀ àti istihadọ̀ so gbogbo ẹ̀jẹ̀ tó bá ń jáde ní period yẹn haidọ̀ làwọn kà kún àwọn àfáà wa ní rárá bá nẹ́bí ṣe ń júwe haidọ̀ fún wa haidọ̀ certainty ni pé inú bẹ́fò ìpẹ́kùsọ̀mọ́ ń bẹ̀ ló ṣe ní tó bá lóyún ẹjẹ́ kó di kó fi dára lójú tí ò bá lóyún ẹjẹ́ kó ṣe haida kó lè dára lójú so kò wá pọ́síbù kóyún àti haida kan jọ máa papọ̀ ó ń láti jẹ́ pé èyí tó jáde lẹ́jẹ̀ lẹ́yìn tóbìnrin yẹn lóyún yẹn ìsì haabọ̀ ni ẹ̀jẹ̀ pé kaṣan kan já nínú ara ló máa jẹ́ káwá padà síbi the original question question ti sísá bèrè ni pé ẹni tó bá lo pill wọn ló máa ń ṣe haida ọ̀lẹ́yìn tó lò ó ó wá bẹ̀rẹ̀ sí ní rí ẹ̀jẹ̀ àbí ṣe tó bèrè fẹ́ṣẹ̀ wà tuntun bí ṣé bọ́ ṣe bèrè náà ni àbí náà wọ́n lẹ́nu yẹn lo àwọn píl tó yẹ kó ṣe haidọ̀ tí wọ́n fi ní experience menstruation but after some time ó wá hàn experience ẹ̀jẹ̀ kí ni kó kẹ̀jẹ̀ yẹn kú ṣé kó kà kún menses tóun fẹ́ sọ́ọ̀kù ni ó fi jẹ́ pé sẹ́jẹ̀ ẹ bá stop kó lọ wẹ ìwẹ ìmọ́ra àbí kó kà á kún ẹ̀jẹ̀ istihada in which case ó máa ignore ẹ̀ ṣe rántí question yẹn now àwọn àfáà kan tí wọ́n dáhùn ẹ̀ wọ́n ní káwò báyìí téèyàn bá lo pill tó yẹ kó stop menstruation since ó ti ṣe menstruation kò ní lóyún period yẹn náà ó máa ṣe production ẹ̀yìn kódà kò ní lóyún kò dẹ̀ ní menstruate but ṣé píìlì yẹn máa ṣiṣẹ́ ṣé ò ní ṣiṣẹ́ àlèfọwọ́ ẹ̀fọ̀yà wọ́n ní dẹ́ẹ̀bọ̀ kí ló máa ka ẹ̀jẹ̀ yẹn kún depends on àwọn signs tá a bá rí pé pù pé píìlì yẹn àbí píìlì yẹn kọ́ ló ń ṣiṣẹ́ ẹ jẹ́ kí n fọ́tò ẹ fún wa tá a bá lo oògùn tó yẹ kó ṣe menses possibility wà kó ti expire ká tó lò tó bá jẹ́ pé oògùn yẹn ti expire ká tó lò àbí kó jẹ́ pé active ingredient kan tó yẹ kó fi ṣiṣẹ́ kò sínú ẹ̀ by some error èèyàn lè kó mi kó máa expect pé òun ò ní menstruate but aṣì rẹ̀ jẹ́ menstruation kí ló máa wá fi mọ̀ ipé pì ní òṣìṣẹ́ tó bá jẹ́ pé time tó máa menstruate náà ló rẹ́jẹ̀ yẹn sí ó dẹ̀ rí àwọn kọ́lọ̀ tẹ́jẹ̀ menses máa ń mú wá ká ti ṣàlàyé fún wa a jẹ́ pé ó lè conclude pé lóòótọ́ lòun mu pí òun mi píl píl yẹn ò ṣiṣẹ́ ni in that case ẹni àá treat ẹ̀jẹ̀ torí àfihàn ẹ̀jẹ̀ mẹ́ǹsì torí pé both in colour and timing period tiẹ̀ ó jọun tóun náà ti máa ń experience tẹ́lẹ̀ fún pé òun kàn mí chọ́ọ̀kì ni kì í ṣoògùn lòun mi ẹ̀jẹ̀ ṣe yẹn clear second situation wa ni pé okay nígbà tó lo píl yẹn normal time tó yẹ kó ṣe menses ó retí ẹ̀ kò rí menses nígbà yẹn then possibility náà ni pé oògùn tó mì yẹn ló ní effect so tí yẹn bá wá ń bá lọ tó wá rẹ́jẹ̀ at any point in time in the future ó safe fún láti conclude pé kì í ṣe ẹ̀jẹ̀ menstruation torí pé pill yẹn ṣiṣẹ́ ó ti jẹ́ kọ́jọ́ òun tà time tó yẹ kó òun rí menstruation sí òun ò rí so a ti confam pé pill ṣiṣẹ́ so ẹ̀jẹ̀ ní ìtò bá rí àkàkún ẹ̀jẹ̀ ìsẹ̀ àádọ́ ẹ̀jẹ̀ ṣó clear alhamdulillah so it's already a máa continue ìyẹn gan ló kù pẹ́jẹ̀ ìsẹ̀ àádọ́ ni thirty now tó bá jẹ́ ti menstruation tó bá jẹ́ ti menstruation ẹ̀jẹ̀ káàzí mi pé ẹni tó lo píìlì yẹn nígbà tó lò pírẹ̀dì ẹ̀ tó yẹ kó rí menstruation gangan lórí sí tó ti yé ó dẹ̀ mú kọ́lọ̀ menstruation wá kò wá stop bẹ́ẹ̀ ṣe sọ ó simple tó bẹ́ẹ̀ tí mo yẹjọ́ tó ń fi ṣe tó bá ti kayọ ẹjọ́ yẹn tó ti yé sí kó ìgbìnà whatever is next but kò tí ì lè confam pé pill yẹn ṣiṣẹ́ torí pé period ẹ ṣì wá sí the right time tó ń wá sí ẹjẹ ṣó clear but ẹni tó bá jẹ́ pé láti wà tó ti mi pill yẹn ló ti rí fílì pé yẹ fílì yẹn ṣiṣẹ́ torí pé táìmù òun ti miss ẹ̀yìn ẹ̀ ló ṣẹ̀ wá rẹ́jẹ̀ tí ò sọ kò tẹ̀ ní ìkóṣẹ́ ìbọn àwọn ìsìn ó ti kàn pípé léwé oníṣẹ́ germansis now so ẹ jẹ́ ká pín question. báyìí contribution lórí ẹ̀ lórí ọ̀rọ̀ mi okay we give you the chance ọkùnrin gbórúkọ ọmọ ẹ̀ náà ó mú sùmáyà bá a pín questions fún èèyàn mẹ́wàá. Then I'm at uh, contributions. Where is the other mic now? Ramewa. okay. Bá wa pín nọ́mbà fáwọn tó máa ní láti rí mi. Tí ò bá wá sí anybody, then we can use the whole time láti ṣe question. Is there anyone tó ní láti rí mi lénìí? Anybody? Okay, just one person, Abby. Okay, I, Anugi. Any other person? Ẹjọ́ rírí mi tí mò ń sọ, ó ń ṣe questions o. Yes, táwọn kan bá wá rí question náà máa ń béèrè. Ẹjọ́, reason ta ṣe ṣe ẹni pé ẹlòmíì máa ní personal problem tó máa ní láti ṣe ẹ̀pẹ̀lẹ́ tó máa gáìdì ẹ̀. A dẹ̀ fẹ́ ká fi ọ̀rọ̀ ọlọ́run ọba gáìdì wa ó lè jẹ́ pamari ó lè jẹ́ pamili iṣu tí ò máa sọ lójú agbo ìyẹn la fi dáyẹn sílẹ̀ fún bọ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ tán bá wá ó rí pé ọ̀rọ̀ fíìtì náà tó máa ń béèrè alójú ń tì láti béèrè lójú agbo àbí pé wọn ò fóun ní nọ́mbà ẹjọ́ ìyẹn ń jẹ́ kó bí síbẹ̀ pé nìkan láti máa keep appointment yẹn pẹ̀lú wa tó tá a bá ti ju méjì mẹ́ta lọ i think we, can take more questions inshallah yes. okay um, your contribution now. Alex, use the mic. Àkọ́kọ́ mo fẹ́ bèèrè, mo fẹ́ ṣàlàyé pé most of us ló àkídà. A máa ń make statement kan nípa pé ọlọ́run ẹ̀rọ ọlọ́run létí ni. Mo wá mo ní sí pé ọ̀rọ̀ yẹn mú un pé ó describe ọlọ́run àti onígbàgbé. Mo wá rò pé ṣé ó bá mo bá yẹn. Ẹ̀kẹ́ yìí tẹ́ǹgbà tẹ́ ń ṣàlàyé tẹ́ ń ṣe lẹ́sẹ̀ yẹn lọ. Ẹni pé gbà ànábì isa kú. ṣé ànábì isa kú ni. ok jazakila ọkẹrẹ jazakila ọkẹrẹ jazakila ọkẹrẹ jẹ́ kí n fi sẹ́kọ̀n wọ̀nyẹn bẹ̀rẹ̀ àárí any verse of the quran àbí hadith òjíṣẹ́ ńlá tó kàn fún àǹfààní ànábì isa kú so tó bá jẹ́ mo ṣe sẹ́ni yẹn torítọ́ lọ́wọ́ ọba mo sáré kó jẹ padà ìfẹ́ ti pé kéèyàn wà láwùjọ káwùjọ nìyẹn o so easy ṣẹ́ráwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ta máa ń gbọ́ ẹ̀mí máa ń dìímú táà ní màpẹ́ mi ń dìímú tó fi jẹ́ pé bá a máa sá sórí ahọ́n unconsciously tó to ti wà ní subconscious mind tó ti yé ìrákìlá ọ̀fẹ́rẹ̀ ànábì ìsá òkú ọlọ́run ọba pa ní kódà ló dá wa yes òjíṣẹ́ ńlá sí lóun náà ń bọ̀ wá kí a wá ṣẹ̀mí normally like every other person. so èyí tó dá wa lójú nínú eh, sunna ni pé anabi isa ò tí kù ó ṣe gan balẹ̀ now to the first one ehm, ṣọlọ́wọ́ máa ń gbàgbé ehm, àwa máa ń lò ó nínú èdè a ní ohun tẹ́ ń sọ yìí ẹ fi ń rán lọ́wọ́ ọba létí ni wọ́n ní ọlọ́run kì í dẹ̀ gbàgbé now ṣọ́rọ̀ yẹn tako àkídà máa fẹ́ bí ó ní àyà yìí ọlọ́run ọba ní rálíkà bí máa násù lọ́ha fún àǹtáhùn àlìyémà nà ń sáàkà ok tó ń gbọ́ òní yìí làwọ ọlọ́run ọba náà gbàgbé ẹ̀ pé ọlọ́run ó sọ fáwọn kèfèrí tó bá dijọ́ kẹyìn tó fẹ́ fìyà jẹ wọn pé àwọn náà máa kí pé ọlọ́run ọba yìí pé kó gbà wọn lẹ̀ ọlọ́run wá ní àlìyé òmá nansak lónìí yìí làwa náà ó gbàgbé ẹ̀ tí wọn náà ti gbàgbé wa nílé ayé áyà tọ́lọ́wọ́n bá ló ń bẹ̀ yẹn ó dá wa lójú fọ́lọ́wọ́n ò gbàgbé wọn tó ń fọ́lò but ó lo èdè tí àwọn èèyàn máa ń lò fẹ́ni tá a bá fẹ́ ṣàìyà sí ọ̀rọ̀ ẹ̀ tó kíyé now ó ṣe ń sọ ń bìkan wípé um, inna al-muluka idha dakhalu qaryatan afsadu fiha táwọn ọba tí wọ́n bá ti wọ ìlú kan wọ́n máa ń balẹ̀ jẹ́ ni ó dẹ̀ ń sọ fún ayé pé òun ni al-malik òun nìkan ni ọba tòótọ́ àìbẹ́ẹ̀kọ́ ni so báwo ló ṣe tó wá ń rí bá àtàwọn èèyàn ọba ní nǹkan táwọn àfà máa ń sọ nípa ni pé èdè ọmọ ànẹ́bì ádámà tí wọ́n máa ń lò ló fi bá wọn sọ̀rọ̀ lóòótọ́ wọ́n mọ̀ póun nìkan lọ́ba ṣùgbọ́n wọ́n máa ń rì bá sáwọn kan nu wọn náà as ọba òun bá wọn lo èdè wọn tí ò sì kọjú jíjẹ́ ọba kan ṣoṣo tí ó láàs tóun jẹ́ ó lóun ó gbàgbé àwọn kan bí wọ́n ṣe gbàgbé òun gbígbàgbé tí ó gbàgbé wọn kò mí ìpè ọlọ́run ọba pé yí ọlọ́run máa fò lọ pé negligence wọ́n fi tweet òun òun náà á neglect wọn tó bá di ọjọ́ yẹn tó ta bá ní wọ́n bá wa rán ọlọ́run létí ọba tí kìí sí ìgbàgbé tó tapo àkídà tí kìí bá ti ṣe pẹ́ ní tó sọ ó gbà á lérò pé lóòótọ́ lóòótọ́ ọlọ́run máa ń sùn lọ làwọn wá ń rán létí kò tapo àkídà lópin ìgbà tẹ́ pé èdè táwọn èèyàn máa ń lò ní. ṣé ẹ clear alhamdulilah. so question number one. asalaamualeykum. aleykum salaam wa rahmatulahi wa barakatuh ìbéèrè tèmi ni pé ṣé mùsùlùmí ó lè yà àbí ó lè gba loan lọ́wọ́ ẹni tó ń ṣiṣẹ́ ń bank. ṣé lè ṣe. ó lè gba loan. loan. lọ́wọ́ ẹni tó ń ṣiṣẹ́ ń bank. ok wàásùlámù ni ẹni ẹni o. ó ti yé mi ó ti yé mi èèyàn ń ṣiṣẹ́ ní bank àwọn fẹ́ yá owó lọ́wọ́ ẹ̀ ìṣe lọ́wọ́ báǹkì tó ń ṣiṣẹ́ fún so owó ẹni yẹn ṣáà lè yá lópin ìgbà tó bá jẹ́ pé owó tá a fẹ́ yá lọ́wọ́ ẹ̀ kì í ṣe kó fẹ́ yá wa ní ìyá èlé bẹ́ẹ̀ ni a lè yáwó lọ́wọ́ ẹ̀ lè fún àbí tó bá fún yàn lówó ó yẹ ni ẹni bùkátà sọ̀rọ̀ kan kò wá ní nǹkan kan lọ́wọ́ kò ń ṣe lónìí. nípa ẹ̀bùn àbí. ẹ̀ kò ń ṣe lónìí. fine ìyẹn ó ti ẹ̀jẹ̀ pé wọ́n ní kì í ṣe haram fún wa pẹ̀lú ẹ̀rí pé káfíìr gan fún ànábì lẹ́gùn tó sì gbà wọ́n ní ṣùgbọ́n àwọn tá a bá mọ̀ pé ṣe ọwọ́ wọn ò mọ́ kíkọ ẹ̀bùn wọn ó lè jẹ́ kí wọ́n ronú pé ah tàwọn bàjẹ́ débi pé wọ́n tẹ̀ tó ń pẹ̀bù sáwọn lọ́wọ́ ó jẹ́ kí wọ́n lè yára kúrò láàyè yẹn tó fẹ́ni tí ó tàn bá díò tó bá jẹ́rú ẹni tí a rò pé kíkọ ẹ̀bùn ẹ̀ ó lè mú ronú bẹ́yẹn pàápàá jùlọ táyé pé àwọn tó fẹ́ fún lẹ́bùn àwọn ẹni rere tí ó fẹ́ lápèjúwe sí irú àwọn àgbààfà tó jẹ́ pé àwọn kan tẹ̀ máa ń bẹ náà pé kí wọ́n tẹ̀ gbà nǹkan táwọn fẹ́ fún wọn ni tẹ́ni ẹ wá mú ẹ̀gbọ́n ẹ̀dẹ́ pé ó tó mọ́tàn náà ara lágbájá mi nígbà mọ́tò tẹ̀ kí ló dé ìbáǹkì ló ti ṣiṣẹ́ ṣe pé a ronú irú àwọn ẹ̀bùn tó bá wá bẹ́ yẹn ká kọ́ ó dáa ju ká gbà á lọ ṣùgbọ́n gbígbà wọn sọ pé haram ni fún wa. now question number two. sàmọ̀ ni. aleykum salaam ma. ẹ ẹ àwọn ọmọ ìbejì méjì kan ní obìnrin ni wọn wọn ṣe nìkan ọ méjèèjì náà tún wá fẹ ọkọ tó ń fẹ ìbejì náà làwọn náà. ok. wọ́n wá ní àwọn muslim organization tó ń fẹ́ ṣe nìkan fún wọn wá pọ̀ pé àwọn méjèèjì náà tó bìnrin wọn ò tún gbọ́dọ̀ fẹ́ ìkejì ọkùnrin tó mọ́ wá ní ṣé ẹ̀rí wà fún pé tó ẹ kó rí bẹ́ẹ̀ àbí kó má rí bẹ́ẹ̀ sáà Well, ẹ̀yin ọmọ sọ pé odidi ọdún kan láti ọ̀rọ̀ nìkáàwò nìkáàdì ókè tọ́láàfìláyẹ̀wò nìkáàlá ṣe yẹ̀wò lọ́wọ́ mọ́ nǹkan tó ṣe lóòrọ̀ fáwọn ìbejì yẹn láti fẹ́ ìbejì bí tiwọn tó ti yé so àìmọ̀ kan ni wọ́n fi take decision yẹn kò sí nǹkan tó jọ nínú ẹ̀sìn ọlọ́wọ́n ọba now question number three. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. àdìs tó sọ pé tó bá di ọjọ́ ìgbìyànjú àtàwọn wípé ọlọ́ọ̀bá máa sọ fún àwọn tó bá ń ya àwòrán nǹkan tọ́lọ́ọ̀bá dá ẹlẹ́rìí. náà. wípé kí wọ́n fi ẹ̀mí sí lára. wípé. Ọlọ́run bá dẹ̀ máa jẹ wọ́n níyà ìyà tó le koko. Ó fẹ́ bèèrè pé ṣé ẹ̀họ́n tó mọ èrè nìkan ni àdìsí ẹ̀ ń sàn àbí ẹni tó fi kámẹ́rà ya píkṣọ̀. Bíra kámẹ́rà tó print out tàbí kéèyàn yà sórí fóònù. Jazakallahu khairan. Àkọ́kọ́ náà, eh, ṣé èrè ni wọ́n ń sọ ni àbí two-dimensional image? difference láàrin èrè àti two dimensional image ni pé tẹ́ wo èrè ó ní length ó ní breadth ó dẹ̀ ní height so yẹn ń pè ní three dimensional object tẹ́ wo àwòrán eh, photograph àbí paintings ìyẹn máa ní length a ní breadth kò ní thickness wọ́n ṣe ń pè ní two dimensional object ó wà flat ni now um, a rí hadith oh. tó kó gbogbo ẹ̀ àti two dimensional àti three dimensional nígbà tá à nẹ́bí sọ pé inna asahaba hadhihi suwar àwọn tí máa ya àwọn àwòrán wọ̀nyí yóò àjẹbùn wọn máa fìyà jẹ wọn ìyàwó ẹ̀ aisha tó yẹ kó gbọ́ ẹ̀yí ju anybody lọ ó wá ní òun wà ń lé níjọ kan tá nẹ́bí bínú sí pé kọ́tìn tóun fi sí ẹnu lẹ̀kùn láti fi gbàlejò ẹ̀ pé àwòrán wà lára ẹ̀ so òun wá ń láti yọ kọ́tìn yìí láti fi ṣe pillowcase torí pé àwọn àfáà ṣàlàyé wọn ni ó ti ṣe pillowcase kó má wo ìsàṣọ yẹn torí pé àwòrán ara ẹ̀ ó ṣe dojú ẹ̀ bolẹ̀ àwọn àfáà kan ṣàlàyé ẹ̀bẹ̀ yẹn ṣùgbọ́n ó tó fún wa pé wọ́n lọ fi ìbínú ya kọ́tìn yẹn kúrò torí pé àfẹ́káwòrán ó jẹ́ nǹkan tá à ń display àwòrán tó wà lára kọ́tì tí wọ́n yà sára aṣọ of course kì í ṣe eré three dimensional two dimensional ni so kí wá ni difference láàrin àwòrán ara fọ́tò yẹn ara kọ́tì yẹn àti fọ́tò tá a pose fún tá a fi kámẹ́rà àbí tàbí fóònù yà méjèèjì two dimensional ni èyí tó dá wa lójú ni pé kò yẹ ká ya fọ́tò tó ń ti bó ṣe jẹ́ two dimensional torí pé ó jọ nǹkan tó wà lára kọ́tì tí aisha ní ojú ànábì tí èyí nígbà tó rí tóun lọ já kúrò yẹn bẹ́ẹ̀ náà ni ò ṣe yẹ ká fi kámẹ́rà àbí fóònù ká fi ya àwòrán èèyàn ibì kan tá a lè sọ pé bẹ́ẹ̀ ni a nírètí à ń bẹ ọlọ́run àmójú kúrò èyí tó bá jẹ́ pé necessity ló mú wa ṣe ṣùgbọ́n bá a ṣe ń sọ kínní yìí ó dàbí pé ó ti gbalẹ̀ láwùjọ débi pé àwọn èèyàn ò tiẹ̀ kákún anything mọ́ but máa kàn sí kún sísà mi wípé nínú àwọn àfà ara wọn kan tí wọ́n ní ìyàtọ̀ wà láàárín àwòrán three dimension àti èyí tó bá fi kámẹ́rà yà tó ti yé ara wọn kan tí wọ́n sọ but kéèyàn sọ ó jẹ́ àfà kò tó fún wa lẹ́rìí bí ká padà sí pé kí ló fi ṣẹ̀rí awo nǹkan tí wọ́n fi ṣẹ̀rí àárín nǹkan kan ju pé wọ́n fi machine ya eléyìí wọ́n fi ọwọ́ ya tọ̀hún kọ̀tí àbá wo effect tó ní effect kan náà ni àwòrán two dimension léléyìí àwòrán two dimension lọ́hún yẹn ló fi jẹ́ pé ńgbà tí sheikh nasiruddin alalbani tó fẹ́ fèsì táwọn àfáà tí wọ́n sọ yí pé èyí tá a fi kámẹ́rà yàwó ní kò léwu ó bí wọ́n léèrè ó lẹ́ni tó mú ọ̀bẹ lọ́wọ́ tó fi pààyàn se mọ́dúrà ni a bẹ́ẹ̀ ni ó lẹ́ni tí kan rárá rárá tó yìnbọn sí láti one mile ló pa ṣé kò ní jẹ́ mọ́dúrà torí pé kan lára tó bá jẹ́ pé modern gadget tá ti pa ni ò ní jẹ́ kélé yóò jẹ́ mọ́dúrà a jẹ́ pé fọ́tíwá ti sorí ṣùgbọ́n lópin ìgbà tá a a pa a lè yìnbọn sí two miles mọ́dúrà náà lèèyàn máa jẹ́ ó ní however sophisticated the equipment tá a fi afọ́tò tó bá ti jẹ́ pé àwòrán nǹkan abẹ̀mí náà ló ń gbé jáde òun ò rí nǹkan kan tó fi yàtọ̀ sírù yìí tá a sọ pé wà lára kọ́tìn ìyàwó aisha lọ́jọ́ kìíní àná ìkìlọ̀ lélẹ́yìí táwa tá à ń wà lórí eh, facebook tó ti yé ọ̀pọ̀lọpọ̀ sisters wọ́n tètè ló pẹ̀lú photograph wàláhì bẹ́ẹ̀ náà ni brothers but ó dàbẹ̀ ni pé ẹ̀yin obìnrin nífẹ̀ẹ́ fọ́tòjà àwọn ọkùnrin lọ bẹ́ẹ̀ ni arẹ́lòmíì jẹ́ pé pẹ̀lú lè kọ́ọ̀bù gan ó tún ya picture ẹ̀ síbẹ̀ èmi ò mọ àǹfààní tí yẹn ń ṣe i don't know tó bá jẹ́ pé fẹ́ kọ́mẹ́ntì tó ń sọ̀rọ̀ tó bá tiẹ̀ ṣí nìkan àti òkè ń wù lágbájá rèé but pẹ̀lú ní kọ́ọ̀bù ó tún ya fọ́tò ó fi síbẹ̀ tí ò ká anything àwa ń béèrè yìí pé ṣẹ́ẹ̀rì kan wà tó sọ pé tá a bá ya fọ́tò tí ò bá ti jẹ́ full body our excuse ni ẹ̀rí tó sọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ ẹ máa gbọ́n tó sọ anabi sallallahu alayhi wa sallam ó ní ìdá kópè àrọ́ àṣù fàlàṣùrọ̀ ìdá kópè àrọ́ àṣù fàlàṣùrọ̀ ó ní táwòrán bá wà nílẹ̀ tá a bá ti bẹ́ orí ẹ̀ kò sáwòrán mọ́ so àwọn tó bá fẹ́ display photograph ara wọn wọ́n lè ya full body kọ́kọ̀rọ̀ bá mú orí ẹ̀ kúrò ìyẹn ló dá wa lójú ọ̀la yìí pé wọ́n ti sá fún aburú photography pẹ̀tẹ́ ò bá ṣe ewu wà ń bẹ́ o tó bá ní nǹkan tá à ń sọ yìí ó jọ tàwọn àfa àtijọ́ àní bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọ́n láwọn àfa àtijọ́ kó oríire kò yí lọ lórí àwọn àfa àtijọ́ wọ́n mórí bọ́ níbi gbogbo ìdàkudà kígbà wá dà àìfẹ́ jẹ́ kíkí wá yàtọ̀ sí tìjọ àbí tásìkò ló ń mú aṣọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó jẹ́ pé tó máa bí alẹ́ rè pé ṣé tẹ́ẹ̀kì sọ́pọ̀ọ̀tì ẹ̀ àwa gan ò nílò dáhùn pé tẹ́ẹ̀kì sọ́pọ̀ọ̀tì ẹ̀ ẹni bá lóun ní explanation bí fọ́tò ta fi kámẹ́rà yà àbí tá a fi fóònù yà bó ṣe yàtọ̀ sí ìtò alára kọ́tìn ìyàwó aisha kọ́njọ̀kọ́njọ́kọ́jà nfààní explanation yẹn nǹkan fi yàtọ̀ síra wọn. tí ò bá sí òdòwò ẹnìkọ̀ọ̀kan wa kọ́lọ̀ ń jẹ́ ká lè sọ ọ̀pẹ̀ torí tọ́lọ́hùn. èyí tó bá jẹ́ necessity nìkan ni ká ṣe èyí tí ò bá ti ṣe necessity ẹ jẹ́ ká pa tì. question number number four aleykum salaam hello mike. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah a máa ń gbọ́ pé nǹkan tọ́lọ̀wọ̀n lè fi orí jìyàn fún mi kí wọ́n ṣe ṣíríkù ọkùnrin kan bínú ní ilé wa ó ní ẹni tí ò ṣe tó ń ṣe ṣíríkù tàbí wọ́n wà tí kò dá tó tó bá fẹ́ kú tó bá fẹ́ kú bí ìṣẹ́jú márùn-ún ó sàfẹ́ kúṣá tó bá gbẹ ọlọ́run ọba kò bẹ́ ọlọ́run ọba tipẹ́tipẹ́ ó wá bẹ ọlọ́run ọba pé ọlọ́run ní aláforíjì lò ó wá bí ní oníṣẹ́bí bó ṣe jẹ́ ní àmọ́lẹ́mì ah, ò ní ìbá faramọ́ ó ní kí ni mo rí ní tí mo mọ̀ ní pé lóòtọ́ ọlọ́run máa ń foríjì ẹ̀dá lẹ́yìn ṣírúkù nìkan lọ́run kò sí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe tọ́lọ̀ ìforíjì pẹ̀tẹ́ tó bá ṣe bọ́ ọ̀tí ò bá túbá ni o ọlọ́run ní foríjì ó ní ká ní pé kò ṣẹbọ ó tún ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ kan ó wá fẹ́ kú ó wá ní kọ́lọ̀ ń dárí jùun mú ní ọpọlọ mi ò gbé lọ́wọ́ ni onírọ́ oníṣẹ́ mi fẹ́ dá àyà ọlọ́run ọba nù ni àbí ọlọ́run ọba tó ní iná láàjà fún ìrọ̀ yìí kò sí nǹkan tóhun lè forí jìyàn àtọ̀ sí sí kòkó múlẹ́ ṣé ó wá káwọn kèsè rí tó tún wà ládùúgbò lára àṣẹ wọ́n gbọ̀n fátà ń sọ ní wá ní à ah, mẹ́bàá lọ bá pé ó yà àwọn lẹ́nu pẹ̀lú nǹkan tó ń sọ wípé ẹni tí bá máa tọ́lọ̀ máa máa forí jùyàn á ti jẹ́ ẹni tó ti jẹ́ bá before then kó tó ti pé àsìkò ikú ẹ̀ tó tí bá ní pé yẹn ni ó ní onídìíká máa kírun mọ̀ onídìíká káàkọ̀ máa ṣe gbogbo tó bá ti wù wá tó wá tẹ́wà ti fẹ́ kú bá máa ní ọlọ́run dárí jù mọ́ra kí ẹ̀wọ̀n tó gbá àfá kẹfìrí tó wá bá ó wáyẹ̀ mi lè pé kẹfìrí tó lè sọ̀rọ̀ bẹ́yìn ìyẹn wá tún ní kémi náà bẹ̀rẹ̀ ó bẹ́yà èmi náà tí gbọ́ yé dáadáa a wá yà yín lẹ́nu pẹ́lú ìyẹn kọ̀ rẹ̀ sí o bẹ́ẹ̀ni bá farabalẹ̀ gbálà yẹ àkọ́kọ́ náà ẹ má bá wọn sọ pé gbogbo ẹ̀ṣẹ̀ lọ́lọ́run lè forí ọlọ́run ò sọ pé gbogbo ẹ̀ṣẹ̀ lòun lè forí jẹ àtẹ̀bọ ṣíṣe ó ní gbogbo ẹ̀ṣẹ̀ lòun máa ń forí jì kékeré àfi ṣírkù àfi ẹbọ ṣíṣe kì í ṣe pé kò lè forí ẹ̀jẹ̀ ẹ̀dá kò ní í ṣe ni ìyàtọ̀ wà nínú kò ní í ṣe àti kò lè ṣe correction number one nìyẹn ṣẹ́rí kejì wá ni wípé téèyàn bá ti gbogbo ìgbésí ayé ẹ̀ ṣe ṣírkù tẹ́ ń gbọ́ mi tó wá kún gbogbo tó jẹ́ ògóńgó ìwà abú tó mú mọ́ ṣírkù yẹn tó bá ku ṣẹ̀ṣẹ̀ dí márùn-ún lẹ́yìn sọ tó bá ku a single second tẹ́mi àfibọ́ kó wá ronú kan ọlọ́run ọba yìí pé kọ́lọ́run foríjì òun àrí hadith sẹ́gbọ́ àrí hadith tó sọ yìí pé ìnàlọ́ha yẹ́kùbálù tẹ́wọ̀ bẹ́tẹ̀lá bí máa lẹ́mú yóò gẹ́rẹ́rẹ́ ọlọ́run máa ń gba títú bá ẹ̀dá tí ò bá ìtí ìbẹ̀rẹ̀ sí ní pọ̀ kàkà kú ṣọmọ kí pọ̀ kàkà kú tó jẹ́ pé ní táìmì yẹn ẹni yẹn ò tiẹ̀ kò sí láyé mọ́ ẹ̀mí yẹn ti fẹ́ jáde ẹ máa rí tí gbàyà máa lọ sókè tó tiẹ̀ sìn ó ní táìmì ẹ̀ tí wọ́n ti ń fa ẹ̀mí ẹ̀ tu ẹni tí táwọ́gbà tiẹ̀ ò bá ti ṣáájú àkókò yẹn nìkan lọ́lọ́run ọba lòun ò ní foríjì ẹni tó bá ku ìṣẹ́jú kan fún kó wá rántí pé á òun ò gbọdọ̀ lọ bọ́lọ̀n báyìí tó bá tọrọ asef dúró láì wọ̀láì ọlọ́run fẹ́ kókó òun nípa ni. so àwọn òdẹ ní nǹkan kan láti sọ sí ju pé ó kókó ọlọ́run kọ́lọ́n bá foríjì tó ti yé sí now a máa à ń ṣe súnà à ń ṣe lọ́n kí ló ṣe tí gbogbo òdúró tó bá dirú táìmì yẹn ṣùgbọ́n e, ìbéèrè yẹn tẹ́nibọ̀dù bá bí wá àásọ pọ́ntàn pé kò lárò jílẹ̀ torí pé kí ni ta ló dá lójú tóun wà nú ẹni tí ó mọ àkókò tóun fẹ́ kú bóyá a minute to that time òun aláǹfààní àti tọrọ àforíjì yẹn tí apá àwọn èèyàn wà nulé láì ní ròkì aeroplane àdẹ̀já sórí ilé yẹn àdẹ̀pà wọn run àwọn èèyàn wà nulé láì ní ròkì earthquake àdẹ̀ṣẹlẹ̀ ilẹ̀ àdẹ̀ lanu iná àdẹ̀ máa yọ àdẹ̀ gbé lómi téèyàn bá ń wo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ all over the world yẹn á rí i pé kì í ṣe gbogbo okú lèèyàn máa ń rí tó ń approach nínú àwọn tọ́lọ́run máa ń fún láǹfààní àti ṣe tọ́wọ́bà àwọn tó bá dágúnlẹ̀ tó fi àìsàn tè mọ́lẹ̀ àìsàn tó jẹ́ pé terminal illness ni tó ti yẹyí òun náà ti ń rò pé àkíní ilé ìjà síkú so time tó wà ní dùbúlẹ̀ àìsàn yẹn àgàgà tí dókítà bá sọ pé àbábá wa káńsà tó ń ṣe yín yìí àti ń sábà rí wòsàn ẹ o a sì máa ṣe tẹ́wọ́ bà ṣé káà wá dáhùn wípé ẹgbọ́ ló fi gbogbo ìgbésí ayé ẹ̀ ṣe kó tó di pé wà bẹ́ẹ̀dúródì kò lè ráforíjì tá a bá sọ bẹ́ẹ̀ a ti fẹ́ gba àṣẹ ọlọ́run ọba lónìí ẹ làmẹ́bì ṣe ń sọ wípé àwọn ẹrú ọlọ́run méjì kan ó ní kan máa ń sin lọ́run dáadáa ṣùgbọ́n bó ṣe ń sin ọlọ́run ọba tó kò dá ọlọ́run ọba mọ̀ ìkejì ẹlẹ́ṣẹ̀ ni hadith fahim ni ṣùgbọ́n bó ṣe jẹ́ ẹlẹ́ṣẹ̀ tó ó nírètí pọ́lọ́run lè forí jẹ òun èyí tí máa ń sí lọ́run wá sọ fún pé à ìwọ bó ṣe ń lọ yìí ọlọ́run lè forí jẹ ẹ̀ ànábì ní àwọn méjèèjì wá kú èyí tá a rò pé lẹ́sẹ̀ ni tó jẹ́ lẹ́sẹ̀ lóòótọ́ tí kejì ẹ rò pé kò lè rá foríjì tó sọ pé ọlọ́run ò ní foríjì ọlọ́run ní ó fẹ́ gba àṣẹ òun ọlọ́run ọba lò èyí tó olóhùn ò ní foríjì kó máa la jẹ́nà ìwọ́ tó olóhùn ò ní foríjì ìwọ́ náà lọ́tọ́náwó tó yí bá ń sìn a gbé àwọn èèyàn lóhùn gbẹ kí wọ́n tètè tọrọ àforíjì torí pé àmọ̀ bóyá the next second ọlọ́run máa pè wá sọ́dọ̀ ṣùgbọ́n ní tọ́lọ́run bá wù tó lọ lára tó ní kó rántí ṣe tẹ́wọ́dà yẹn ọlọ́run fẹ́ kókó òun nífà ni kò dẹ̀ fi nǹkan kan dí tiwa lọ́wọ́ ṣùgbọ́n a gbọ́dọ̀ fi wọ́n lọ́kàn balẹ̀ lórí bẹ́ẹ̀ ṣó yé wa sọ ẹni yẹn correct o even though o lè má lè support yẹ hadith tó support yẹ ni hadith mo sọ yìí ẹ̀jọ̀ ṣó clear ẹran tí mọ̀fẹ́ mú ti ńgbàtà ń sọ̀rọ̀ jẹ̀náza yẹ̀húdí kan wà lébọ̀ ànẹ́bì ni wọ́n ló máa wọ́n gidi gan ọmọdé ni bí wọ́n bá jẹ́ yẹ̀húdí tẹ́lẹ́bọ ni àbẹ́lẹ́bọ kọ́ bọ́ni ìgbà tó wá ṣàárẹ̀ ànẹ́bì wa lọ kí wọ́n nígbà tá ànẹ́bì wa wò ànẹ́bì wa ọmọkùnrin yẹn wá ń wo ànábì kò lè sọ̀rọ̀ ó ń wo ànábì ó dẹ̀ ń wo bàbá ẹ̀ bàbá ẹ̀ náà dúró tì ó dàbí kí n lọ kí christian lé ṣe àmọ̀tá afẹ́ sọmọ christian pé ah young man fela ilahidala but ó ń bẹ̀rù bàbá ẹ̀ pé bàbá òun ò ní fẹ́ kóun sọ nǹkan tí wọ́n ní kóun sọ yìí wọ́n ní bàbá ẹ̀ wá ní dá lóhùn sọ nǹkan tó ní kóun sọ bọ́mọ yẹn dẹ̀ ṣe ń pe kẹ́lẹ́mà ó dẹ̀ dákẹ́ ànábì wá ní oko oríire tó ti yé ń sìn táà bá fẹ́ rò fẹ́ bí ẹ̀dá ní ah gbogbo ìgbésẹ̀ ayé ló fi ṣe tọ́lọ́run bá ti fún láǹfààní pé kó lè ṣe tẹ́wọ́bà ọlọ́run fẹ́ ṣàánú ẹ̀ ni kì í wá ṣe gbogbo èèyàn ló lè fọwọ́ ẹ̀ sọ̀yà láṣẹ láti múra lẹ̀ pé ó lè jẹ́ kó òjijì sẹ́yìn òní ròtì tó ti yé àti ẹ̀lẹ́ ó ti ẹ̀lẹ́ máa jẹ́ kó òjijì sẹ́yìn láǹfààní àti ṣe tẹ́wọ́bà yẹn tó bá ṣe kí ni garanti fọ́lọ́run gbà tó ti yé wa ó lè gbà ló sọ kò sọ pé bẹ̀rẹ̀ ọ̀yàn pé kó gbà á òun á jayé orí òun tó bá kujọ́ kan tó wọ́n jáde láyé kí ló fi ń mọjọ́ kan tó jáde láyé yẹn kò mọ́ tó bá tiẹ̀ wá mọ̀ tó bá lóun ṣe tán ọba yẹn kí ló fi ń dá lójú pọ́ lóun forí jì í tó bí ò ṣe dé mi tí mo rò pé mò ń san ọlọ́run lójú pé ọlọ́run ó gbà tó gbà mí bẹ́ẹ̀ náà ni ò ṣe gbọ́dọ̀ dá mi lójú pé kò ní í gba ti káfíìr tó bá ṣe tó bà èmi before ká kú fún ìwà rẹ̀ lẹ̀ pẹ̀lú pé èyí ṣe pé ah ọlọ́run dákun má fi ń tí ò dá kọ́gùn fáwa náà so àwọn tí wọ́n rí sí ká máa ní lọ́kàn wípé èyí tí ò bá ìtí ìkú lórí ṣíkù nínú wọn àti ìlè sọpọ́mọ ọ̀nà ni ẹjọ́ ṣó yé wa wọ́n ṣe ní kèfèrí bẹ́ẹ̀ ni a pè ní káfíìr ọ̀tá ní sọpọ́mọ ọ̀nà ni àfi tó bá kú lórí kúfù lópin ìgbà tó bá wà láàyè káfíìr la máa pè à ní ìpínlọ́mọ ọ̀nà tó bá wá kú lórí kúfù láti pé ọmọ náà ni tó tó bá kù ìṣẹ́jú kan ọlọ́run lè fi àánú ẹ̀ gbé pé ṣe tẹ́ ó question number number three na number six number five bismillah question number five tani number six then tani number six number seven sáwọn ẹni ìṣẹ́ ara nàgbó Number seven. Assalamu alaikum. Alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Number three. Hi. Bismillah. Assalamu alaikum. Alaikum assalam. What's not the

kọ̀ rí tó kò ń lọ bóyá á sọ ọ̀kan lẹ́kọ̀ọ́. ok kíkọ́ mọ nípa bóyá kíkọ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn. bẹ́ẹ̀ni. well. Um, ẹ̀ ń lò tí ì lò tí ì lánìí. ok pẹ́sọ̀ mi ni pé bóyá tí sísà bá sọ pé wọ́n wà ní àárín àwọn alágbọ̀yé. ó yé mi. so tí sísà bá ní kọ́ ọmọ dúró síbí bàbá ní kọ́ ọmọ kúrò ńbẹ̀. ó yé mi. so inú sísà yìí wà ń bàjẹ́ pé báwo làwọn ọmọ yìí ṣe fẹ́ yan ojú pẹ̀lú. ṣé sísà gbẹ́rù ju bàbá ẹ̀ lọ ni. ó dà pé sísà gbẹ́rù ju ọkọ lọ. sọ kò dẹ̀ wọ́ọ̀rì ọmọ bá wà lọ́dọ̀ kiri yóò látàrọ̀ ọ̀dàlẹ́ tó bá ti jẹ́ kiri yóò tó nífẹ̀ẹ́ sí kò sí nǹkan tó so inú sísà wa ń báyẹ̀ pé báwo làwọn ṣe fẹ́ tọmọ ọ̀dẹ̀ ní owó lọ́wọ́ ọmọ ìyẹn òkú bóyá táwọn bá kó lọ sí ọjà àwọn mùsùlùmí tó pé mùsùlùmí gbogbo wọn so nǹkan míì wà fẹ́ kó ojú àti ọkọ̀ láti ṣe níbẹ̀ yẹn nǹkan míì wà tọmọ yẹn máa gé lọ ní ara àwọn mùsùlùmí so bóyá máa sọ pé nínú owó tó fẹ́ fi gbalẹ̀ yẹn pé èló ni sísà fẹ́ mú wa níbẹ̀ pé òun ò tí fẹ́ kúrò níbẹ̀ kò dẹ̀ ń ṣe pé àyè wà níbi tán wà yẹn sísà pé kí ni bí òun ṣe ní. torí pàtàkì nǹkan tí sísà fẹ́ káwọn torí ẹ̀ múgùn tí ìyí. wọ́n bá ẹ̀ tó jẹ́ sí nǹkan tí sísà ti fẹ́ mi ni pé táwọn máa tiẹ̀ kúrò mẹ́ẹ̀ tó àárín yẹn àti ẹ̀ ọkàn balẹ̀ díẹ̀. <clears throat> ẹ̀bẹ̀ tí máa bẹ sísà yẹn ni pé kó pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé bọ́ọ̀bà yẹn sí agbo ẹ̀sìn tó ti yé torí ẹ̀ náà la ṣe máa ń ṣe halkọ̀ fáwọn brothers a mọ̀ pé kì í ṣe gbogbo brother tó gbàgbọ́ yé ẹ̀sìn lòun náà lè dáyàwó ẹ̀kọ́ láṣẹ lókè ká máa ṣe halkọ̀ táwọn sisters so èyí tẹ̀yìn sọ yìí ìdàkejì ẹ̀ ní brother mi ń sọ òun ti gbàgbọ́ yé ìyàwó ẹ̀ gbàgbọ́ yé òun ò dẹ̀ ń ṣàfà wọn ò dẹ̀ sí láwùjọ tán ti lè bá kọ́ ìyàwó ẹ̀ níbi tí wọ́n ń gbé awakùn lówó mọ́tò pé bá dijọ́ sunday kó máa bọ̀ lọ́dọ̀ bàbá wa ní gídádò mosque kó wá sí halkọ àbí kó wá síbí. so ìdàkejì ẹ̀ náà ni pé ó mú tọ́lọ́mbá ní kóun náà gbọ́ ejò ọkọ̀ ẹ̀ lọ kó gbìyànjú a tí a fẹ́ gba nǹkan lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ṣe máa ń pa ojú wọn mọ́ra pé ẹ ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ pé pé kó tiẹ̀ lọ sí halkọ bí ẹ̀kan bí ẹ̀mejì ọ̀rọ̀ tó bá ń gbọ́ yẹn tó bá yá lágbára ọlọ́run á dẹni tí ò ní fẹ́ pa halkọ jẹ á fi bẹ̀mọ̀ pàtàkì pé ká fi ẹ̀sìn rí ọmọ ṣùgbọ́n tó bá jọ wà níbi tí wọ́n wà tí ò sáwọn ẹlẹ́sìn ní àyíká wọn ewu wà púpọ̀ lórí àwọn ọmọ yẹn tó bá wá dàbí pé lílọ halkọ yẹn ẹ̀mí ẹ̀ ò fà mọ́ bóyá tá a bá rí àáfàá kan tó yanjú tó lè bá ní pè sákì lórí pàtàkì kìíní yẹn ṣé ń kírun ní mọ́ṣáláṣí àdúgbò wọn wá ń kírun bẹ̀ tó ká jọmọ́ kùn sọ kí ìṣàìláyà àti pé ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́ṣáláṣí ẹ̀gbọ́n ò kọ́yàn lẹ́kọ̀ọ́ àìjẹ́bẹ̀ ẹni tó bá ti ń lọ mọ́ṣáláṣí ó yẹ kọ́kàn lè balẹ̀ pé á he àgbọ́yé láti mọ́ṣáláṣí ṣùgbọ́n mọ́ṣáláṣí gan ọ̀pọ̀lọpọ̀ mọ́ṣáláṣí òkú mọ́ṣáláṣí ni wọ́n lẹ́yìn pé káwọn yẹn kàn kírun kí wọ́n jáde so ìkànnì méjì yẹn náà lè máa ṣe ó mù ẹ sọ fẹ́ni tó bá wà involve ẹnikẹ́ni yẹn kíyàwó ẹ̀ ó pè é sí halkọ̀ bóyá kọjọ wá bí ẹ̀kan bí ẹ̀mejì tóun náà bá gbọ́ ẹ̀mí ẹ̀ lérò àbí kíyàwó ẹ̀ sọ fún àwọn àfà tó bá yanjú ládùúgbò kó kán bá wọn pè sí pàtàkì fífi ẹ̀sìn tọ́mọ àìjẹ́ bẹ́ẹ̀ èdè á máa takora púpọ̀ wọ̀láhì kódà àwọn méjì gan tí wọ́n jẹ fẹ́ tó bá jẹ́ pé readiness wọ́n jọ ní náà kò jọra wọn èdè máa ń fẹ́ takora láti máa ń bẹ àwọn tí wọ́n bá jọ fẹ́ra nígbà ìmọ̀ kan pé tọ́kọ bá ti ń gbọ́ yé kó máa assist ìyàwó ẹ̀ náà tí àwọn náà bá ti rí pé ń gbọyé ó máa assist ọkọ ẹ̀ àìjẹ́bẹ̀ tọkọ tìyàwó máa sọ pé áàlù súnà làwọn ṣùgbọ́n seriousness fẹ́ fi ṣe súnà yẹn tí ò bá jọra wọn á máa bí nǹkan tí ò yẹ kó bí ṣé yín sísà ó ṣe rí nìyẹn question number six. àǹfààní kan tún lè wà ó sísà mo rántí àǹfààní kan tún wà tó bá jẹ́ pé ládùúgbò yẹn ṣẹ́ ń gbọ́ àwọn brothers kan wà ń sìn jẹ́ pé wọn kì í kọ̀ pé káwọn máa kọ́ àwọn ọmọ àwọn èèyàn ní kí ó nílé tó fẹ́ bá wà àwùjọ yẹn tí brother kan bá wà wọ́n lè máa fún ló kókó máa bá wọn kọ́ àwọn ọmọ lẹ́sìn nílé kíyàwó yẹn má máa rìn pé òun gan lòun fowó yẹn sílẹ̀ ó jẹ́ ìbejì lọ́fẹ̀ẹ́ ẹni tó bá ń wá tó ń bá wọn kọ́ àwọn ọmọ ọlẹ́sìn nílé ọkọ̀ òṣàlẹ̀ sọ pé ó ṣe tún pé àáfà ìyẹn tún lè lápa lára ẹ̀ ṣẹgbọ́ now question number six. Ẹ wẹ̀ àwọn nǹkan tí tẹ́síù ọkọ̀ ọkọ̀ orí nǹkan tó burú bẹ̀. Ó dẹ̀ nígbà tó òun máa ń lò ó. Tó ti yé, ṣe rí yẹn kò ṣe tù jùrú ó gba pẹ̀lẹ́pẹ̀lẹ́. Tó ti yé, so pípé ságbó ẹ̀sìn tó gbọ́ súnmọ̀ yìí ló máa ṣáájú ìyẹn ò sí gbà lọ́wọ́ ẹ̀ lẹ́ẹ̀kan náà ṣùgbọ́n báwo tẹ̀ ní fẹ́ kó lo pẹ́bíù ọ̀rọ̀ pẹ́bíù ò burú débi ká sọ pé ó bẹ̀sìn ẹ̀jẹ́ dídá ni sáàṣe méjì nípa ẹ̀ ṣùgbọ́n kò sọ́ di kètè rí tó tó bá ṣì ń lò ó torí pé kò tí ì lágbọ́yé ẹ̀tẹ́ tí ìyàwó ẹ̀tẹ́ jẹjẹ fún tó ti yé ń sìn so ìyẹn ò ṣe gbà lọ́wọ́ ẹ̀ ní gírì but àwa tọrọ yó a mọ̀ wípé ànábì ò lò àwọn àfáwọ̀dẹ̀ tó wá sí lílo ẹ̀ yes. Ẹ ó ti yé mi, ó yé mi kan tẹ́ ń sọ, kò ráwọn ọmọ kọ́ torí pé wọn ọ̀rá pèjúwe dáadáa lára bàbá wọn. Tí a tọ́rọ̀ ẹ ti ń wọ́bọ̀ ọ̀nà tó jù ni, tó máa gba pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ohun tá a lè ṣe náà ni pé ká pe bàbá yẹn ságbo ẹ̀sìn àbí ká gbà fà kí a máa wá fáwọn ọmọ yẹn. Tá a fà ń fáwọn ọmọ tí bàbá bá ń tako nǹkan tó ń fún àwọn ọmọ bóyá ká ẹ̀kẹ́ǹdì kíkọ́ tó ń kọ lọ́dọ̀ bàbá wọn náà díẹ̀ díẹ̀ káàfà máa ṣàlàyé fóun náà bọ́tí bí tọ́rọ̀ yẹn ti wọ́ tó jìn ní. láṣẹ máa ń bẹ lọ́wọ́ báyìí pé obìnrin ó dá súnà mọ̀ kó tó di kó wọlé ọkọ fẹ́rẹ́ bá ti dá súnà mọ̀ kó tó wọlé ọkọ súnà yẹn ló máa dìtámì irú ṣùgbọ́n sáré tó ti lọ́kọ tán kó tó dá mọ̀ àti kọ́lọ́ ṣàánú ẹ̀pẹ̀lọ́kọ tó fẹ́ wọ̀láhì lọ́pọ̀ ìgbà ó tiẹ̀ máa ń lè dìbì pé wọ́n fẹ́ sẹpẹ́rẹ́tì ni torí tó bá yá tọ́rọ̀ ò bá jọra rárá rárá wọn nígbàdàn ara wọn. sẹ́ńtọ́lọ̀ bá ní kọ́mọ ẹ ti dá súnmọ̀ mọ̀ nínú àwọn òbí kọ́mọ yẹn tó lọ́kọ kókó oríire torí pé ìyẹn máa dìtámì irú ọkùnrin tó ń gan máa fẹ́ wá láti fẹ́. yes question number six. number six. number seven. Àlékún ẹ̀tàn kí ní ẹ lókè àtìta. Pẹ́ṣọ̀ reply woman, mo fẹ́ develop response yìí láti kí ah. question mi. Ẹni pé ẹni yẹn lè gbà bóyá bí àfà. Náà. Wọ́n máa kàn wọ́n. Náà ó wá ó ní ṣe níbàámu pẹ̀lú question tèmi. Ok. Tí wọ́n àti àbú wọ́n bá àgbì ní àwọn ọmọ homeschooling. Pé àwọn fẹ́. Homeschooling. Homeschooling náà. Wọ́n fẹ́ kí ọmọ wọn jáde. Náà. Mo fẹ́ bèrè pé ṣé ìdí compulsory àbí ọ̀sẹ̀ ẹ̀ kò nẹ́fẹ̀sì kí àfúnmásanwó sí. Ṣé fún ìyàwó ẹ̀? Fún ìyàwó ẹ̀. Ok. Àbí ṣe ni kọ́kọ́ kọ́kọ́ ní agreement. Ok. Wọ́n á jẹ́ kó jọ ní agreement tí àbú bá fẹ́ o láti máa sanwó táwọn pé ní ọ́dá sùn máa ń dá dúró ṣé òun lè dúró. jazakila wọlá it's a very useful question ẹ mu. ń mú ẹ jẹ́ repeat question yẹn tọkọ àtìyàwó bá jọ àgírí pé táwọn máa ṣe homeschooling ọmọ ó wá níyàwó òní kó máa kọ́ mọ sísà wa ń béèrè wípé ṣé ó yẹ kó máa sanwó fún ìyàwó ẹ̀ àbí kò yẹ kó máa san wọ́n bá jẹ́ àgírí pé kó máa san tí ò bá san ṣé ó mú lẹ́tọ̀ọ́ láti sọ pé òun ò ní pọ́ àwọn ọmọ yẹn. mo fẹ́ bẹ̀rẹ̀ nítorí tọ́lọ́run tẹ́lá àwọn question kan wà tá a fẹ́ dáhùn ẹ̀ tá a bá ti bá dáhùn ẹ̀ ó máa ń problem. now kí ni mo mean by class rèé a padà sí the fundamentals àwọn nǹkan tẹ́sìn sọ pé jẹ́ ojúṣe wa tó ti yé àwọn nǹkan tẹ́sìn sọ pé jẹ́ ẹ̀tọ́ wa á padà síbẹ̀. now number one rèé tọkùnrin bá sọ fúnyàwó ẹ̀ wípé fáwọn ọmọ mi lẹ́kọ̀ọ́ mo fẹ́ bèrè ṣé a ní right láti dìsọ bẹ́ẹ̀ pé a ní ṣe kí nǹkan tó lè ká fáwọn ọmọ yẹn tó bá wà ní nǹkan tá a ní kápá láti ṣe mi mi fẹ́ dáhùn láti support àwọn brothers o ẹ̀wù dáadáa pé ọkùnrin fẹ́ obìnrin ó wà wò pé ìyàwó tó ń fẹ́ yìí ó ní kápá láti kọ́ ọmọ wa ní nǹkan báyìí kó wá pa wá láṣẹ ẹ jẹ́ ká gbogbo nǹkan táwọn ti sọ nípa nǹkan tá a lè fi kọ́ àṣẹ ṣé nǹkan tí mo kọ́ tí mo mọ̀ tó ní kí n fáwọn ọmọ kì í pé kìíní yẹn kọjá nǹkan tí mo lè kọ́ wọn tí ò ní fi ìnira mú mi débi tó dìgbò ní gbádùn ara mi ó wà within nǹkan tí mo ní kápá láti kọ́ wọn ṣáà láti sọ pé no àníṣe ṣáà lẹ́tọ̀ọ́ ẹ̀ gbogbo alábàápá lẹ́tọ̀ọ́ ẹ̀ kò ṣùgbọ́n àwùjọ tá a wà àwùjọ kan ni tó jẹ́ pé wọn kì í sábà ní kóbìnrin ṣerú nǹkan yẹn wọn máa ń sábà contract iṣẹ́ yẹn síta ni ṣé yóò wá ń sìn ṣé kì í pọ̀ pé àwùjọ máa ń sábà gbéṣẹ́ yẹn lọ síta wọ́n dẹ̀ máa ń sanwó ṣe ni ṣé ti wá change àwọn text nǹkan táwọn mọ̀ yẹn kò tó eh? in that case nǹkan tí máa sọ rẹ̀ táàbù bá ní bá mi kọ ní mathematics sẹ́yìn òdèmọ̀ mathematics ẹ̀tọ́ yín kọ̀ fún mi ní kọ̀ fún mi ìná tó bá ní bá mi kọ ní english and mathematics sẹ́yìn wá wò pé kíkọ ní méjèèjì yẹn á fẹ́ gbà láti ara yín kò ní jẹ́ pé wúlò fún nǹkan mímọ́ ẹ pè sákèjì pé time tí máa fi kọ ní english and mathematics yẹn kò ní jẹ́ pé oúnjẹ délẹ̀ lásìkò tó ti yẹyí sì ẹ jẹ́ kó mọ̀ pé kò ní jẹ́ kí n ráyè fọ aṣọ ẹ̀ o pé iṣẹ́ yẹn máa fẹ́ wọ̀ mí lọ́rùn kóhun náà rí sí ṣùgbọ́n tó bá jẹ́ pé a fẹ́ ṣáàjẹ̀ just because wọ́n ń sanwó school níta ni màálèmí ò mọ text ẹ̀ i'm being frank with you ó kọjá agbára ni àbí mi nímọ̀ nǹkan tó ní kí n ṣe ni mo ṣe kọ́ ẹ̀rí yẹn sọdíwájú ọlọ́run ṣùgbọ́n mo nímọ̀ nǹkan tó ní kí n ṣe kò dẹ̀ ní kí n ṣe níṣe tó máa ba àlàáfíà mi jẹ́ kò sínú tọ́lọ́wọ́n bá ní kànáàbì sọ fún ipẹ́ lè kọ àṣẹ rí lórí ìtì sùn fáwọn kan ń gbowó ẹ̀ níta òun ní kí àwọn òun ṣe nǹkan tó kọ̀ máa wá kù rèé ká jọ sọ pé tó bá ní kí n ṣe àwọn nǹkan míì tó máa fẹ́ sọ́fà assistance wo la máa ṣe tó fi jẹ́ pé iṣẹ́ ìwò ní wọ̀ mí lọ́rùn tó ti yé sìn ká jọ sọ nítòbí nù. but èyí tó wá dáa jù ẹgbẹ́ o ó dáa ni mo sọ omi sọ pé dọ́ràn ọyàn òun ni pé tọkùnrin bá ní kíyàwó òun ṣe láti motivate ẹ tó bá ní òkè my dear màá máa fún ẹ ní nǹkan báyìí nígbà táwa ti gbọ́ yí pé màá máa fún ẹ ní nǹkan báyìí yẹn kì í ṣe ọ̀ràn ọyàn motivation ni táìm tí ò bá fún ni ṣáálé kọṣẹ́ yẹn lẹ̀ ìdáhùn mi nìyẹn o tí ò bá convince yẹn lẹ́ka jọ sọ́ńbì kòkun náà torí tọ́lọ́wọ́n ọba tí àwọn nǹkan tẹ́mi náà bá ṣì sọ máa kó padà títí láìmù ẹgbàrá mike tíṣà ní tẹ́lẹ̀ ọ̀ tíṣà ní owó oṣù ó ń gba o ó ń gba sálárì tó bá lọ kọ́ ìyàn sẹ́ńtà ẹ tíṣà ní oyún ok now agreement debt wà ń pé sálárì tó ń gba nǹkan máwọ̀lì kan o bàtẹ wá ní motivation sí yìí tí ó bá tó bá lọ ṣe motivation ṣe mọ̀ pé ó lè lọ fa bóyá bí. jẹ́sàkìlá òfin rẹ̀ má bèrè jẹ́sàkìlá òfin rẹ̀ ẹ ṣe gan ẹ jẹ́ kí n bí ń question kan tóbìnrin bá kọ́ tó bá specialize as an educationist tó mú degree yẹn délé ọkọ ẹ̀ ṣe àpé professional teacher nìyẹn. ẹ ah. jọ mo ń sọ̀rọ̀ nípa àwọn ìdílé jẹ́ pé àti pinnu pé súnà la fẹ́ ṣe ni o mí n sọ àwọn tí ò fẹ́ ṣe súnà o ọkọ àtìyàwó tán jọ fẹ́ra pé alkeyama àwọn àwọn fẹ́ ti ìgbésí ayé àwọn tó àṣẹ tọ́lọ́wọ́n bá ní kó òun gbà lọ́dọ̀ ọkọ òun ò ní fi ṣeré ọkọ náà níbi ó ní ìpinnu pé gbogbo tó jẹ́ ojúṣe òun dágbára ọlọ́run fẹ́ gbé sísà yìí wá mú dìgírì délé ẹ̀ àṣẹ pé kó lọ ṣiṣẹ́ ń àbí kó má ṣiṣẹ́ ń ọwọ́ ta ló wà ọwọ́ ọ̀kọ́ ni ó mú ẹ máa gbọ́ o so in the first instance ó ti ẹ̀ lóhun fẹ́ lọ ṣiṣẹ́ ń ta àbú yẹn gbà tí a pé oore ló ṣe wọláhì grace ni tó bá ní mo mọ̀ pé wà qualified kò kàn wù mí kó lọ máa ṣiṣẹ́ ń ta ni wọláhì ẹ̀bẹ̀ la máa bẹ̀ tó bá dẹ̀ lóhun ò gbà tẹ bá déwájú adájọ́ sẹ̀ríà tẹ bá ní mo fẹ́ kò jẹ́ kí n lọ ṣiṣẹ́ ń ta nǹkan tó máa bí ń rè á ní ṣé ó ń fún ẹ lóúnjẹ ṣé ilé tó ń gbé ìwọ ló ń sanwó ẹ̀ ṣe ẹ sáà nísì gbogbo ọ̀kan tó jẹ́ ojúṣe ẹ̀ tó bá ń ṣe é adájọ́ á ní kẹ máa lọ ni ṣé nǹkan mi ń mú so the very tapoti aláàpẹ́ká lọ kíkì níta on his back lọ́ṣẹ sọ pé tọkùnrin ò bá kéwú tí ò fara mọ́ súnà òun gan lè má mọ tó jẹ́ tọ́ ẹ̀ tóbìnrin náà ò bá tí ò bá faramọ́ súnà á máa jìjẹ ẹ̀bí torí tí kìí ṣẹ̀tọ́ ẹ̀ ó lè fẹ́ kúrò lórí pé wọ́n dènà òun lẹ́tọ̀ọ́ òun. ṣẹ́ríkà protect yín wọ̀lá ojúṣe ní fáwa tó ti yé. ẹni bá wá rí pé òkè condition ilé òun bóyá ìtòhùn náà ń gbà kò gbọ́ bùkátà yẹn tán òun dà gba arábìnrin yìí láwọn nǹkan kan tó ní tóun ò lè pèsè tó ti yé tó wá wọ pé òkè irú iṣẹ́ tó fẹ́ ṣe garanti wà pé kò ní rúpọ̀ mọ́bìnrin kò ní rúpọ̀ mọ́kùnrin ẹ̀sẹ̀ ò ní dojúrú inú ilé òun òdẹ̀ ní sọ́fà lòun ṣe aláwọ̀ ẹ̀ à sọ fún pé wẹ́ nígbà tọ́kọ ti aláwọ̀ ẹ̀ yẹn a lè sọ pé haram ni fún sísá yẹn bọ́ kì í tó dáa jù náà ni pé kọkùnrin yẹn gbọ́ bùkátà kó bẹ̀yàwó ẹ̀ pé kó stay sáàyè ibi tí wọn bá ní kó stay sí ìyẹn ló dáa jù ẹ jẹ́ ṣé pé àwọn mọ̀ ṣe torí tọ́lọ́wọ́n ọba àwa tá a bá ń fáwọn ọmọ wọn ẹjẹ́ ká gbìyànjú ká ṣe ń ṣe ìbádà àwọn nǹkan táwọn bá fẹ́ ti motivate wa pàápàá jùlọ tán bá ṣèlérí ẹ̀ ká rán wọn létí ẹ̀ ẹ má kọ sílẹ̀ tí ò bá kọjá agbára yín tí ò dẹ̀ kọjá nǹkan tí mọ̀ yín gbé tí wọn bá mú lórí yẹn ṣẹ ọlọ́run ò fẹ́ kọkùnrin ṣèlérí kó má pè ẹ̀yẹn má torí ẹ̀ pàṣẹ yẹn tì torí pé mọ̀ pé iṣẹ́ yẹn iná ara yín náà lẹ́jọ́ ń sìn àìdọ̀ ẹ̀kọ́ ni àwọn láì tọmọ yín bá yanjú níjọ́ iwájú kókó rántí bàbá rántí ìyá experience mi nínú ẹ o wọ́n máa ń rántí ìyálẹ̀ ẹ̀mẹ́ẹ̀dọ́gbọ̀n àtọ́rántí bàbá tó fi jẹ́ pé tọkùnrin mi níra fẹ́ ṣe tó ti yé òun fẹ́ tó jẹ́ pé ìyá lòun máa rántí wọn á lòun fẹ́ bó ti gbá tọkùnrin sọ rí ó ní nǹkan tóun bá fẹ́ fún ọ lọ sí òun òfin ràn yà wọn mo ní kí ló dé ó nítorí pé tí àbá ti díṣẹ́ tó bá ti jẹ́ iwájú ìyá ẹ̀ lọmọ dẹ̀ fẹ́ kó mọ̀ pé òun lòun ṣe wọ́n kì í ṣe kìí ṣàròsọ mo wá ṣàlẹ̀mú ní bàbá wa ẹ̀yin ẹ ń ṣe pé ṣiṣẹ́ ẹ̀sìn iṣẹ́ tó bá wùyá kó jẹ́ fọ́mọ tó bá jẹ́ torí ọlọ́run lẹ́yìn ṣe ṣe ẹ fi yókù lẹ̀ tó àníyàn ta fẹ́ káti rí ọmọ nìyẹn ṣẹgbọ́ jẹ́zákìlá fẹ́ra it's a very good question question number eight number seven. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. ìyọ́n ní bàbá hmm. tó jẹ́ pé bàbá yẹn gbọ́gbọ́ ló bí ẹnìyẹn ò bọ́tù òun ló wà ní ìpò bàbá fún So ó wá jẹ́ ọmọ sí ah. pé tí yóò bá ṣọ́ra gan ó lè mú bíúrì kọ̀. Ó lè mú bíúrì kọ̀ bí ó lè mú fẹ́. So <laughs> tí irú bàbá bẹ́ẹ̀ yẹn ó tún wá jẹ́ èèyàn kó tẹ́ pé súnmọ́ àmàlù súnmọ́ káfàrò ni. Èèyàn dẹ̀ mọ̀ but kò tí kún. Tí irú èèyàn yẹn bá kún ṣé mùsùlùmí yẹn ó lè bá wọn kópa nínú ètò jànáza. Yes lópin ìgbà tí kì í bá ṣe pé jíjẹ́ kèfèrí ẹ̀ dá wa lójú. ó dá wa lójú. jíjẹ́ kèfèrí ẹ̀ dá wa lójú. àwọn eléégún tó bá ń ṣe nǹkan ọjọ́ máa ṣe ni kò tún dí wákàtí márùn-ún náà lọ́wọ́ ah. kò tún dí wákàtí márùn-ún náà. ok ìrújú wà ń bẹ̀ ṣẹ́rí ẹlòmíì máa ń bá wọn wọ́de eégún níwọ̀ pé culture ni wọ́n ní tọ́mọ èkó bá ń tẹ̀lé eégún àṣà ni àárẹ̀kọ́ àwọn tó ń tẹ̀lé gún ní tẹ̀lé tẹ̀sì ìlú òkè náà wà ó lè má yìí na tí ọmọ èkó bá lọ london tó alẹ́gbẹ́ sí ó lè fẹ́ ṣe é gún níṣe pé social culture ní nǹkan tó ń mìíràn pé but àwọn tó ń ṣe níṣe pé ẹ̀sìn ìbílẹ̀ àdáyébá ni lọ́dọ̀ tí wọn èyí tó pọ̀ jù ìlú òkè ni ọ̀làjú làwọn kà fún bíbá pé àwọn boys kan fi ń feel fine ni gbogbo ọkọ lórí bẹ́ẹ̀ kù àwọn tó máa ń sọ nǹkan tó ń sọ nìyẹn but ìfàṣì téèyàn ń ṣe tó ti yé sí táà lè ti conclude pé ó gbọ́ yé ó ní kóun má jẹ́ mùsùlùmí ìyẹn ò tí ì túlẹ̀ á wà ṣe iṣẹ́ kan á pè dókun á wà ṣàlàyé fún pé èyí tẹ̀ ń ṣe yìí kò ṣeé papọ̀ mọ́ islam o even tó bá rò pé òun kàn fi ń socialize ni lẹ́yìn tá a bá ti wá ṣàlàyé yẹn fún pé islam kọ ká ṣe ṣíṣe léyìí yọ ni kúrò ní islam tó bá takú lórí ẹ̀ a lè sọ pé kékeré ni tó bá kú fà ní báwọn kírun sí lára ọ̀síwájú ká ṣàlàyé yẹn fún kò ní lẹ́tọ̀ọ́ ká conclude a máa ń rọ́pọ̀lọpọ̀ tẹ́bi náà dẹ̀ ti witness jẹ́ pé kí ṣé bá ń gbé ṣẹ́nu pé tó bá jáde ní island wọ́n máa wọ́ tẹ̀lé tó bá dẹ̀ ń wọ́ tẹ̀lé gan tó bá lọ tó wá pọ̀ tó wá gbọ́ aláhùn akọ́ ayé nínú àwọn young boys òun kàn fi pé nǹkan báwọn boys ṣeré jáde ni so inú yẹn tá a bá conclude pé tòtòrò ni it may be wrong ọ̀ǹtì tá a bá ṣàlàyé yẹn láwọn afáàn pé ní ìkọ́mọ́tẹ̀lẹ̀ ṣọ́jà a ṣàlàyé ọ̀rọ̀ fún tí a fi yé pé ìṣe yìí múni kúrò ní islam tó bá tún wá takú lórí ẹ̀ ń gbà yẹn kí sísá sọ pé òun ò ní bá wọn débẹ̀ kò ní jẹ̀bi. tí ẹnìyẹn bá sí tí ó jẹ́ pé àwọn ọkọ̀ tán lò fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà òun náà máa mọ̀ ọ́ ti tẹ́lẹ̀ tó àwọn ọkọ̀ tán tún lò fún ọ́ tún lò bí àwọn ògbógbóró kọ̀ọ̀kan wá jẹ́ pé ẹnìyẹn wá padà jẹ́ ọlọ́tọ́dẹ̀ táyàn lójú pé ó mu ọtí yẹn tó fi téèyàn lè yàn ọlọ́tí. sọrí tó bá dá wa lójú wípé nígbà tó wà láyé ó ń ṣe mọ́ islam ó ń ṣe ìṣe kejì yẹn tí ò wá dá wa lójú pé a ti ṣe ìfọ́mọ́tẹ̀lẹ̀ sójà pé àwọn tẹ́rọ̀ yẹn ti pè jókòó tí wọ́n ti sọ implication ẹ̀ fún tó ti yé ìkan dá wa lójú ìkan ò dá wa lójú jíjẹ́ mùsùlùmí ẹ̀dá wa lójú jíjẹ́ pètèrè ẹ̀rú wa lójú ṣẹ́ǹgbẹ́miwé aspect as a muslim tí mùsùlùmí bá kú sínú ìbò ẹtí kò sí nǹkan tó ní ká má ṣojú ṣe fún ẹjẹ ṣe pílẹ̀ sí sàmì ṣùgbọ́n ojúṣe tá a jẹ́ tó yẹ ká kọ́kọ́ tó sí òun ni pé èèyàn ò gbọ́dọ̀ pa eléyìí pọ̀ mọ́ islam o kíkú tó dé kéèyàn ṣàánú ẹ̀ kéèyàn ṣàlàyé ẹ̀ fún tó bá ti wá gbọ́ tó ta kú síbẹ̀ ajẹ́ pé tá a bá pàtì torí ọtí kọ́lá ti pàtì a torí nǹkan tó múni kúrò ní islam tá a ti ṣàlàyé ẹ̀ fún ni. yes question number eight. number eight number nine. ẹnu máìkì ẹnu máìkì ẹ ṣe kíá. Ó ní àwọn afá kan sọ pé àlìjọ́ náà pé mẹ́jọ. Sáwọn kan, àwọn ló máa wà láàkọ́kọ́ àti èkejì. Ok, ìbéèrè tó dáa ni, kì í ṣe mẹ́jọ ojú mẹ́jọ lọ, ṣe rántí ẹ̀yí sisters. Ṣe ààrẹ tó rántí ẹ̀. Ẹ máa gbọ́, òjíṣẹ́ ńlá, sọ̀lọ̀sọ̀lọ̀, ó ní filjannati ní àtúndọ̀rọ̀jà. ó ní ọgọ́rùn-ún ìpele làjọ́nà àláha alfirdaus èyí tó ga jù ń bẹ̀ ní jannat alfirdaus. ó ní fa ìdásá altun fásitì alùlọ́ alfirdaus tẹ́ bá wá ń tọrọ aljanna èyí tó ga jù ẹni kẹ́ máa tọrọ. tó kìí ṣe mẹ́jọ ọgọ́rùn-ún ni hadith pè fún wa. ṣé ń gbọ́ àwọn olóma wà lákọ̀ọ́kọ́ èyí tó dá wa lójú jù ni pé ààyè tó dáa jù láti jẹ́ nílà náà di máa wà sọ́lọ́lá àtẹ́lẹ̀ àtàwọn ẹni rí nínú àwọn ànábì ọlọ́run àtàwọn tẹ̀dẹ̀kùn àwọn olódodo inú ẹ̀dá tí wọ́n súnmọ́ wọn tó ti yé ìyẹn ló dá wa lójú ibi tẹ́nì kọ̀ọ̀kan máa bìlọ́run sí ọlọ́run ọba nìkan ló mọ̀ torí àmọ́ bí tíṣẹ́ wa máa gbé wa dé tó ti yé ń sìn sísà ẹ tó bèrè question so clear now. Um, ìwé kan tó dá mi lójú pé ẹ lè rí nú ẹ̀ àrọ́dú alàjàmíyà ọ́ ẹ jẹ́ kí n bá ń fi fóònù wa nínú ṣámílà tàbá ti sọ̀rọ̀ tó ń sìn ṣẹgbọ́ ní ìmọ̀ bóyá ń kò tẹnu tọ̀háwíyà hadith musa imam ahmed ni tọ̀tọ̀ wá ń bèèrè tíra tó wà nú ẹ̀ máa bá ń wá lórí fóònù tàbá ti ṣe tó ń sìn inṣàlá àpá ẹ jẹ́ máa wá ń sìn while we are talking next question. Assalamu alaikum. Alaikum salaam wa barakatuh. Èèyàn kan sọ wípé tó bá di ọjọ́ Júmà. Naam. Pé tí èèyàn bá dé masjid tí kò jẹ́ tí ìṣeré púpọ̀ nínú mas. Pé kí èèyàn máa dùnkú sẹ́yìn ló lóore dùn pé kò dá kí èèyàn máa sáré lọ síwájú lọ ṣòkó. Ẹ̀jẹ̀ sí rẹ̀ yìí wà. Well, kò correct. Kò correct tó bá jẹ́ fún ọkùnrin tó bá jẹ́ fún obìnrin eh, ó lè fẹ́ kọ̀rẹ́ pẹ̀lálàyé ṣẹ́rí tọkùnrin àmẹ́bí ni àwọn tá fún wájú lólóore jù fún wa fóbìnrin ó láwọn tá fún ẹ̀yìn lólóore jù fún obìnrin but kì í ṣe pé ní ẹ̀yìn nìkan ti bẹ̀rẹ̀ sí ní tó sá fún wọn àwọn àfáà kan ṣàlàyé wọ́n ní túmọ̀ ẹ̀ ní wípé obìnrin tó pẹ́ dé mọ́ṣáláṣí jù tó ti jẹ́ pé ẹ̀yìn ló bọ́ sí òun ló ní láádájú tó yára dé mọ́ṣáláṣí lọ ṣọmọ rízì torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mọ́ṣáláṣí kọ́la ti fẹ́ kẹ́ kírun yín nínú ilé ni so èyí tó dákẹ́ wá fẹ́ wá sí mọ́ṣáláṣí pípẹ́ díẹ̀ tó ti jẹ́ pé sáfù ẹ̀yìn ló bọ́ sí kò pẹ́ nípa tó kó má bàrùn but ó wá síbẹ̀ níwà pé kóun ṣe ìbádà yẹn kóun sáré wọnú ilé padà tó ń túmọ̀ sí pé wọ́n láì ààyè tó dáa jù fún yín at all time inú ilé ọkọ̀ yín ni mọ́ṣáláṣí tó jẹ́ àyè àpọ́nlé gan wọ́n ní èyí tó pẹ́ débẹ̀ nu yín jù ló tiẹ̀ ní láádá jù yìí tó yára débẹ̀ lọ yìí tí ò wá wá síbẹ̀ rárá rárá kí ni wọ́n nìyẹn ṣe wọ́n lò ló kó gbọ́ ládá lọ tán ṣe tí kì í bá ní rízì kí ni sísà ń bọ̀ àṣẹ mọ́ṣáláṣí. sọ̀rọ̀ mi yẹn àwọn àfáà tí máa fẹ́ fi obìnrin dání àtàlátò ní sọba ṣe ń sọ yìí o but ẹ̀yin náà lọ ka tẹ̀sí ìdókòlò tẹ̀sí in english ẹ wo ibi kọ́rọ̀nà tí ibùdó ti kúnà tẹ́ o bá ṣe tú wípé ẹ má kọ mọ́ṣáláṣí fún wọn láti lọ tán bá láwọn fẹ́ lọ o ṣùgbọ́n òun tí wọ́n kí nínú ilé wọn òun ló dáa jù fún wọn but àwọn àfáà yìí ò ní sọ báyìí tí wọ́n bá sọ bẹ́ẹ̀ ìjọ alásàlátò máa tó that's the truth mù mò ń dá lóhùn pé bẹ́ẹ̀ ni ẹni bá pẹ́ tó fi jẹ́ pé sáàbù ẹ̀yìn ló bọ́ sí òun ló dáa jù. Ní kútùbà tí ìmáàmì yẹn ṣe, hmm. wọ́n sọ wípé tí èèyàn bá fẹ́ wá sí mọ́ọ̀sì, pé kí èèyàn máa make sure pé èèyàn máa dé mọ́ọ̀sì before kí ìmáàmì kó tó gorí mímbà rù. Ń pé tí ìmáàmì bá ti gorí mímbà rù pé àwọn màláìkà tí wọ́n kọ orúkọ àmì èèyàn wọ́n wá sí mọ́ọ̀sì wọ́n ti pàdé dé. So through the, uh, nípa yanrí máa ń tètè dé mọ́sí bíkọ́ kí máa tó dẹ̀rẹ̀. ok jọba wa yára dé ó tọ́ nìkan tí ẹ sọ wípé àwọn màláka máa ń pa rẹ́gísítà àwọn tó wá kírun júmọ́ àdé bí ìmọ̀ bá ti bọ́ sórí mímbà òun mo ṣe fi kún wípé tó bá jẹ́ pé pípẹ́ díẹ̀ kò ń ṣe pípẹ́ dé débi pé kó má bá ìrùn fẹ́ pè rọrùn àlówá kí kò dẹ̀ ní jẹ́ pípẹ́ déédé bíi pé kò ní bá kótóbà tó bá jẹ́ pé ó wá kí jùmọ̀à ẹjọ́ ṣe clear sísà but in the first instance ẹ rántí ègé pé irun jùmọ̀à kì í ṣe ọ̀ràn yàn fún sísà ọkùnrin ló jọ́ràn yàn fún so tí sísà bá ń bọ̀ ní mọ́ṣáláṣí ẹ àáfẹ́ kó má sí lẹ́yìn kó máa yára dé mọ́ṣáláṣí tó kù sí mọ́ṣáláṣí pẹ́ ju lóde wọn bó ṣe ní ìdàǹfààní fúgbà yẹn lọ torí àwọn ọkùnrin lọ́lọ́wọ́n ọba ṣe júmọ́ àlọ́ràn yàn fún bóbìnrin ò tí ẹ̀ rìnrìn àjò tó wà nílé ọkọ̀ ẹ̀ tó ń kírun júmọ́ àlẹ́gbẹ̀ẹ́ mọ́ṣáláṣí ilé ẹ̀ kìí ṣọ̀ràn yàn fún. ẹ ṣe clear. Nah, Alhamdulillah. Next question. Do you have the number? Bismillah. Ẹnì kan láwọn fẹ́ ti kọ́kọ́ support ọ̀rọ̀ mi. Àlàyé àdí. Ṣé hadith ni? tí ó bá ń ṣe hadith ẹjẹ́ ká ṣe sùúrù bàtí wá jẹ́ hadith ẹjẹ́ ọmọ alé díẹ̀ bismillah next question. question mi ni pé nígbà tá a sọ̀rọ̀ ìgbà tí yóò máa ìmọ́ra fún obìnrin. naam. àsọ̀gbà ti ṣàlàyé ìgbà tó máa jẹ́. téèyàn bá wá fẹ́ kírun nígbà míì wà jẹ́ pé èèyàn fẹ́ kírun èèyàn mọ́ra níbi mọ́gìrì. naam. ọ̀ èèyàn sọ pé mọ́gìrì yẹn gangan ni ìmọ́ra yẹn dé. báwo lèèyàn ṣe máa sọ ìwọ̀n ìrun bóyá rú àti asiri before that Maghrib àbí ṣé Maghrib yẹn nìkan kéèyàn kí ni àbí kéèyàn san ìrun kan before ẹ̀. ó fẹ́ ṣèmọ́ra. Mẹ́sìn. Mẹ́sìn. Ẹ̀pọ̀ pé kò dẹ̀ sí pé táìmù báyìí ni mọ́ra yẹn dé. There's no exact time pé báyìí ni mo bẹ̀rẹ̀ sí mọ́ra. Okay. So, so then decide. nígbà mi ò fẹ́ pé péyàn jáde ni mọ́ra yẹn gbọ́dọ̀ ti ṣẹlẹ̀. Nígbà tí ọmọ mi mọ́ra yẹn bọ́ mọ́ bí bàbíṣà ti wọlé dé. Wọ́n fẹ́ kí n ṣe mọ̀ báwo ni ó ṣe wá sanwó ohun yẹn. Ok, àmọ̀ bóyá ti ṣẹlẹ̀, ìsọ̀lá àtọ̀ tún sọ̀lá before then. Before then. Ìbákilá ọ̀kẹ́rà, wọ́n bí ìkan náà wà fà léèrè. Yes, wọ́n bí ìkan náà wà fà jẹun. Ìgbà tó máa dáhùn, ó ní tó bá jẹ́ sí àwọn sọ̀habiyat, wọ́n máa ń lọ gun yẹn ní àbábalá kọ́lẹ̀. Ṣẹ̀gbẹ̀rẹ̀, tó bá jẹ́ pé wọ́n máa ń sọ fún sẹ́ńsán nẹ́bì, òun rí mọ́ra, owó ògbé ti ṣẹlẹ̀ láti ìdájí ìlú ni bí a ten hours ago ni ó ní sí ìzẹ́pẹ́ instruction tó fún ọ ni pé tẹ ẹ bá ti wá rí mọ̀ra tí kì í bá ṣe pé ẹni yẹn mọ̀ ọmọ ìdílé kó o fẹ́ check tó ti yé èèyàn lè máa mọ̀ wípé òkè sunday ló yẹ o mọ́ra kò tó fẹ́ tan rẹ̀ kò wá ní check títí di muslim time ní sunday a ní torí pé nígbà tó wò bá ṣàtìkúkú mọ̀ kò ní dọ́rùn ẹ̀ fún ẹ pé yẹn mọ̀ ọmọ kan rẹ̀ ni bọ̀tẹ́ pé bóyá yẹ̀ ẹ́ fò lọ or for whatever reason kò tí ì rí need láti check pé òun ò gan òun rò pé òun lè kí i mọ́ra kò tó máa lọ check kó wá rí pé òun ti mọ́ra kò wá mọ̀ bí ó ṣe ṣẹlẹ̀ ni bẹ́ẹ̀ before ọlọ́run òfin yẹn bí wá nǹkan táwọn àbáyẹn sọ nìyẹn ẹ jẹ́ ṣó clear. irun táàmì yẹn ló máa kí. bẹ́ẹ̀ ni irun tó wọlé lásìkò yẹn tó bá jẹ́ táìmù asr for example aki asr adaki magrib tó bá jẹ́ táìmù magrib àti magreth àti ìṣe àtẹ̀tẹ̀lé irun tásìkò ẹ ti lọ kò ní kí in the case of asr tásìkò asr bá tó wáyé tásìkò asr ló check tó dá lójú pé ó ti wọlé zuhur ṣe pé àti asr pàṣípò pọ̀ àbí yes mo ka àlàyé àwọn àfa kan tí wọ́n ní kó kí zuhur tó bá mọ́ra ní asr torí pé méjèèjì yẹn pàṣípò pọ̀ àsìkò zuhur ò tí ì lọ ó ti bọ́ sí necessity period fún zuhur ni ẹjẹ́ ṣe kúrẹ́ alhamdulillah. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. ìjọ kan wà mo fẹ́ kírun. láti yẹn ṣe last question. mi fẹ́ kírun èèyàn kan wá sọ fún mi pé ẹsìn ìbò ẹsẹ̀ wọ́n ní ẹ pé church mi balẹ̀ wọ́n ní no pé téèyàn bá fẹ́ kírun gbogbo ẹsẹ̀ gbọ́dọ̀ wà covered mo wọ́n ní á gbé maybe a kind of female or sort wọ́n ní bọ̀ wọ́n ní sọ́ọ̀tọ̀ compulsory now wọ́n ní ẹ̀ṣẹ́ but èèyàn gbọ́dọ̀ bó ẹsẹ̀ so the question now is ṣé ẹni tí ẹsẹ̀ ò bá bò ṣé rìn ò gbà ni. ó wà nínú iṣu tí mo ní fẹ́ kákànrẹ́ lórí mi ìrántí bóyá two or three halfas ago ni question jẹ́ tí mo ní it's a topic on its own. sẹ́rí ìfẹ́ ń bèrè yìí Eh, sahih takosuna mo rò fún àkọ́kọ́ ni lọ́wọ́ àbí tẹ bá ka sahih takosuna ìdáhùn tẹ máa yọ ń bẹ̀ ni pé àìbọ ẹsẹ̀ kò bá àwọn ènìyàn kan jẹ́ ẹni bá ka kíra eh, imam malik position imam malik ni pé àìbọ ẹsẹ̀ kò ba àwọn jẹ́ ẹni bá ka kíra bá albani ṣèjábùn mara alimuslima a ní rárá ó yẹ bo ẹ̀yìn ẹsẹ̀ tó ti yé ṣẹ́rẹ́ mo bá yín sọ̀rọ̀ yìí mo sì fi bíi pé àìbo ẹ̀yìn ẹsẹ̀ tóbìnrin tó ń kírun nínú ilé ọkọ ẹ̀ tí kìí ṣe bí kí ẹni tí òun ṣe máṣàmẹ̀ máa rí pé kò bá ìran ẹ̀ jẹ́ but how did you arrive at that position? ìyẹn ní ká ṣàlàyé fún yín kẹ́ ẹ lè understand pé àwọn tí wọ́n ní kó bo ẹsẹ̀ ó ní nǹkan tí wọ́n rí tó ti yé àwọn mú wípé gbogbo òhòhò obìnrin tọ́lọ́run ní kó bò náà ló ṣọ̀ràn yàn tó bá ń kírun including ẹ̀yìn ẹsẹ̀. imam malik sheikh islam ibn temiya àti abu malik tó kọ fọ́kàn sunna àwọn ò mú láti bì yẹn wọ́n mú láti bi pé tóbìnrin bá wà nínú ilé normally tó jẹ́ pé ibẹ̀ náà là yẹ ẹ̀. kí ni nǹkan tóbìnrin máa ń sábà wọ̀ kọ́lọ́run tó sọ pé tó bá fẹ́ kírun kó fi lóyún fún un. ṣe àpótọ́bìnrin bá wà nílé normally nínú ilé ọkọ ẹ̀ tí pẹ́jẹ́ gbogbo àwọn tó wà nulé ara lé ni wọ́n wọ́n ń sábà lo ìjáàbù àbí ọlọ́run wá sọ pé ọlọ́run ò ní gbà àrùn obìnrin kan láì jẹ́ kó lo ìmáàbù wọ́n wá gbọ́ pé ókè starting from nǹkan tóbìnrin máa ń sábà wọ̀ nulé normally èyí tí òun ò ní gbà tí ò bá fi kún ìmáàrù ni àwọn wá ń wá ẹ̀rí míì tó máa já àlékún lórí ìyẹn so the starting point ni issue starting point lọ́dọ̀ irú imam malik ni pé the normal dress obìnrin inú ilé kò ní khimar nu lọ́lọ́run ṣe wá sọ pé ìrún ò ní gbà o àfi tó bá fi khimar kún ó ṣe wáyé kóbìnrin ò kí ń borí nínú ilé kóbìnrin ò kí ń bo ẹsẹ̀ náà nínú ilé àbẹ́ẹ̀kọ́ ni tó ń gbà tọ́lọ̀ wá sọ pé kó bo ẹsẹ̀ ó dẹ̀ ní kó lọ bo orí tó wá fẹ́ kírun àwọn kàkú pé ẹsẹ̀ díbò nínú ilé ọkọ ẹ̀ kò compulsory whereas the other afa tó ń mu láti pé rárá gbogbo òhùn tó yẹ kó bò anytime fárá àta ó gbọdọ̀ bó tó bá wà lórí ìrùn ó ní ìkásàlàyé ẹ̀ in more detail ju báyìí lọ so that a lè máa mọ̀ àwọn tó bá ní rárá wọn gbọdọ̀ bó ẹsẹ̀ ìbò ni wọ́n ti mú èmi ni mo fi síbi pé rárá ẹsẹ̀ bíbò sọ̀rọ̀ yàn tó bá jẹ́ pé inú ilé ọkọ ẹ̀ ni bọ̀ tó bá ti jáde síta níbi tó yẹ pé ojú olójú lè rí òun láti bò kó wá ń ṣe dáná pé pẹ̀lú socks tó bá yẹ pé jìlbá àbẹ̀ bò ó gùn débi pé ààbò ẹsẹ̀ yẹn ó ti sáà purpose yẹn ṣẹgbọ́n wù so àwa ọjọ́ kan lágbára ọlọ́run bá ṣe discuss àwọn issues kọ̀ọ̀kan à á discuss eléyìí náà in greater detail. lẹ́sẹ̀ pé bí àyàn wa máa dán sáǹsì èèyàn kàn ń lo hijab ni kò kí wọ sọ́ọ̀sì ṣé téèyàn bá kírun ṣé ìyẹn ò gbà ni àbí téèyàn bá máa kírun yẹn gbọ́dọ̀ wá ìró tó máa bọ ẹsẹ̀ àti sọ́ọ̀sì. ṣé àkókò sínú ilé ọkọ ẹ̀ àádọ́ẹ̀kọ́ ni tó bá jáde wá síta báyìí ojú olójúdè rẹ̀ at any time a make sure yí pé tóun ò bá kí ń lo fox jilbab tó ń wọ̀ ó gùn débi pé ó bo ẹ̀yìn ẹsẹ̀ yẹn ah. bó bá ti bò ó ó ti sá purpose. so clear tí ò bá wá sí jilbab tó kọ́ bẹ̀ kóró èrò tá ti bo ẹ̀yìn ẹsẹ̀ yẹn. now ẹni tó bèrè ehm, reference fún hadith yẹn ẹ máa gbọ́ ó wà nù sọ̀hí buhari ó wà bákan náà nínú fathul bari gbogbo àwọn tíra méjèèjì yìí um, sharhu buhari ibn battal àti fathul bari méjèèjì ó ń ṣàlàyé tíra imam buhari ni na ó wá tún wà nínú àwọn tíra míì nínú ẹ̀ ni ẹjọ́ ti dúró jẹ́ مشكات المتابيع عمدة القارئ gbogbo àwọn بخاري نواجه buhari ni wọ́n jẹ́ so ibi tẹ́ máa trace hadith yẹn lọ with ease oníkẹ́ lọ wá sahih buhari bẹ́ẹ̀ bá ní kankan náà àwọn tíra tí mo sọ yìí àwọn tíra tí mo dárúkọ yẹn àlàyé sahih buhari ni wọ́n jẹ́ tó ti but the original tíra tí hadith yẹn wà ní ẹ̀ tí ò sí ṣẹ́rù tí ò sálàyé bẹ́ẹ̀ ni sahih buhari ṣẹgbẹ́ hadith pé àlìjẹ́nà o hundred stories ni kọ́lọ́n ṣe wá lọ́mọ yìí tó dájú nínú ẹ̀ ọlọ́run jẹ́ kárí ẹ̀sìn ṣe lóṣù tẹ́lẹ̀wọ́ àwọn bí ta kù sí bọ́lá máa ṣàṣàmójú kúrò fún wa um, between now and zuhur káwọn mẹ́ta tí wọ́n fẹ́ rí mi kọ́jọ́ kan sáré rí mi subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh